fomi pa orí rẹ̀ wa adkhala isba'ayhi as-sabbahatayn fi udhunayhi anabi sallallahu alayhi wa sallam wọn kí àwọn ọmọ kan àwọn méjì tá a fi sàfọmọ fọlọ wọn kì bọnu etí wọn méjèèjì wa masaha bi ibhamayhi zahira udhunayhi ní ìgbà tí wọn sì mú àwọn ọmọ àka àtàǹpàkò méjèèjì wọ́n fi pa òde etí wọn méjèèjì eléyìí ó fi hàn wá báwo ni anabi sallallahu alayhi wa sallam báwo ni wọ́n ṣe máa fi omi fi parí eléyìí ni àlàyé tí wọ́n ṣe fún wa nínú hadisi yìí pé báwo ni anabi sallallahu alayhi wa sallam ni wọ́n ti ṣe máa fomi parí. akhrajahu abu alimami abu àti anasai àwọn náà gbé ẹgbà wọrọ yìí jáde wọsọ haha ibn Khuzaima ibn Khuzaima àwọn sì sọ gbogbo rege sábà gbàgbé nínú ẹgbà wọrọ tá a ṣàlàyé rẹ̀ ṣáájú àlàyé tí wọ́n ti fún wa níbẹ̀ òun náà ní nípa báwo ni anabi sallallahu alayhi wa sallam ti ṣe máa fomi parí ìyẹn ẹgbà wọrọ Abdullahi ibn Zayd ibn Asim radiyallahu anhu ibi tó ti ṣe àlàyé fún wa pé ànábì sallallahu alayhi wa alihi wa sallam wọn a máa parí wọn bẹ̀rẹ̀ láti ìpàkọ́ wá sí iwájú wọn sì tún pa láti iwájú lọ sí ìpàkọ́ àwọn alọ́wọ́ nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ míì ohun tó tọ́ka sí pé wọn a máa pa orí wọn bẹ̀rẹ̀ láti iwájú lọ sí ìpàkọ́ láti ìpàkọ́ wá sí iwájú. Si a sì ṣe àlàyé wípé èkejì tó wá nínú ẹgbàáwọ ọ̀rọ̀ kejì yìí òun ni àwọn olùmọ̀sálàyé kó wọ́pọ̀ jù nínú ṣíṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú àlùwàlá wọn ṣùgbọ́n rí sí àkọ́kọ́ tó ń sàlàyé nínú ẹgbàáwọ ọ̀rọ̀ tàkọ́kọ́ yẹn jẹ́ ẹ lè bayan al-jawaz òun wà ní láti wá sàlàyé bó ti ṣe tọ́ pàtó lè ṣe bẹ́ẹ̀ ń gbà mí wọ́n wá mú àdéhìí abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma wá fún wa níbi tí àlàyé ti wá nínú tiẹ̀ nípa pé ńgbà tí wọ́n parí tí wọ́n tún pa etí ṣùgbọ́n àdéhìí àwọn tó síwájú kò sálàyé pípa etí níbẹ̀ gẹ́gẹ́ bí uthman àti ali àti abdullahi ibn zayd ibn aas radiyallahu anhum ti ṣe gbé àlàyé báwo làlọ́ aláàánábì sallallahu alaihi wasallam ti ṣe rí wa bẹ́ẹ̀ náà ni abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma náà gbà wá gbogbo wọn pátá ló ṣàlàyé yéké nípa bí anabi sallallahu alaihi wasallam ti ṣe ṣe àlọ́ àlá ṣùgbọ́n a rí i pé al-hafiz ibn hajar rahimahullahu ta'ala ní ìgbà tí wọ́n ń ṣe àlàyé ọ̀kọ̀ọ̀kan fún wa nínú àwọn àdéhìí wọ̀nyí tó yẹ ní hadith uthman ibn affan radiyallahu anhu èyí tó ṣe kí wọ́n mú wá fún wa ní pérépéré bó ti ṣe wá àdìsí àwọn yòókù níṣẹ́ ni wọ́n já nǹkan kan wá fún wa nínú àwọn àdìsí yẹn nítorí pé kò sí ìyàtọ̀ láàrin àdìsí Usman àti àdìsí tiwọn ọwọ́ nǹkan tó kàn yàtọ̀ tó wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ tiwọn tí ò sí nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ Usman òun náà làáfàá ń ṣàlàyé fún wa nítorí pé a ti mọ̀ nínú òfin ṣẹ̀ríà Wike tẹ́rùkù tọ̀tùwé lè xìsáàbì rẹ̀ kama wípé kámasì máa fa nǹkan tí ò yẹ ká fa gùngùn nítorí pé àlàyé rẹ ti síwájú wọn náà ti mà àbúrò tí wọn á tún wọn tún máa tún sọ wọn tún máa tún sọ gbogbo nù hadith usman wọn ali wọn tún tún sọ abdullahi ibn zayd ibn asim wọn tún tún sọ nù abdullahi ibn Amur. àtẹlẹ náà gan àwọn èèyàn mélòó ló fún àǹkàwé nígbà tí gbogbo nǹkan èèyàn kan nígbà tí gbogbo nǹkan dàrú so ṣùgbọ́n ìgbà tó ṣe kókó abẹ́sẹ̀ àyàn tó kòkòrò kan wá mà so àbùkátà láti tún jẹ́ kí gbogbo nǹkan yẹn bó ti ṣe gùn tó náà láti tún sọ gbogbo tí kálukú náà bó ti ṣe wá láti sọ ilé àǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí wọn máa ń ṣe ìwé lọ́la tó fẹ́ kọ tírà kan fáwọn èèyàn tó fẹ́ kó wúlò fún wa ọ̀gá ń fẹ́ kí péjìsì ọkàn pọ̀ lórí rọ́ so àdéhìí ẹyọ kan náà ni o náà ni gbogbo wọn fi ń sẹ̀rí ọwọ́ abọ́sígbà bíi ẹ̀mẹ́ẹ̀dógún ni wọ́n fi sẹ̀rí àdéhìí kan ọwọ́ á repeat rẹ̀ fifteen times ó túmọ̀ sí pọ̀ gbọ́n nìyẹn ó túmọ̀ sí pọ̀ máa tó ń ṣe ìrìn ta ni ó tún á kà ní fifteen times ẹyọ kan ni wọ́n kà tó nǹkan tó kàn wọ́n tọ́ka sí ni tó bá nílò bì kọ̀kan tó bá nílò bì kọ̀kan wọ́n tó ti síwájú yẹn náà ibẹ̀ láti mú tó ti síwájú yẹn ibẹ̀ náà láti mú so irú làwọn olùmọ̀ tani abdullahi ibn amr ibn àbí kí wọ́n pè ní abu muhammed oní abdullah ibn amr ibn al-aas radiyallahu anhuma al-qurashi ọ̀kan nínú àwọn quraish àtúwọ̀n àtànàbì muhammed sallallahu alayhi wa sallam wọ́n dìjọ́ tán agbọn baba ńlá nàbì tí ń jẹ́ káàb ọmọ àlùhàyè. abdullahi ibn amr ibn al-aas ọgbà islam síwájú bàbá rẹ̀ torí pé bàbá rẹ̀ ń bẹ nínú àwọn abẹnugan àwọn kèfèrí Mẹ́kà tẹ́lẹ̀ wọ́n sì ń bẹ nínú àwọn tó ṣe pé wọ́n gbó anabi sallallahu alaihi wasallam lẹ́nu dọ́gba radiyallahu anhu ṣùgbọ́n padà gba islam àwọn á sì mọ̀ pé tẹ́yìn bá ti gba islam islam wọn pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣíwájú rẹ̀ al-islam yajibu ma qabla radiyallahu anhu abdullahi bin amr bin al-aas ọdún mẹ́tàlá péré ló fi dàgbà jọ ọmọ rẹ̀ lọ subhanallah adékè ọmọ ọdún méjìlá bàbá wa fi fẹ́ ìyá rẹ̀ ẹ̀rí nǹkan mi o ẹ̀yin tẹ̀ ń tẹ̀ra yín jẹ́ oṣù tí káwọn bàbá màmá bá ṣe wàásù fún yín pé òtítọ́ múyàwó wà òtítọ́ múyàwó wà ọmọdé ni mí o ọmọdé ni mí o ọmọdé báwo ẹlòmíì ti wọ twenty five years ó sì lọ́mọdé lò ẹnìkan ló fọdún mẹ́tàlá péré jọmọ rẹ̀ lọ yìí. torí ẹni Imam Shafi'i rahimahullah ta'ala wọn láwọn rí obìnrin tó ti di ìyá àyà nígbà tí ò tí ì ju ọmọ ọdún mọ́kànlélógún lọ. sẹ́yìn kó tún ga ju ìta àka ìgbà lọ àbí ọ̀gá jùlọ twenty one years kó ti di màmá màmá àwọn arúgbìn tí wọ́n sọ ní ìsìnkẹ ẹdọkùn ẹgbàá mi márùn ó wù mí láti lọ ilé ọkọ ṣùgbọ́n mi mẹ́nu tí màá fi ṣe àlàyé fáwọn èèyàn kí ni tó gbé mi lọ ilé ọkọ ní kíákíá nígbà tí n tu ìjọ ọmọ ọdún méjìlélógún lọ olùkọ́ yé ẹ kínkínní lọ ọmọ pínrín sí ọmọ twenty two years wọ́n á ní òun mẹ́nu tó wọ́n fi ṣàlàyé fara yìí àdá àníyá àyà màmú Shafi'i láwọn rí tí ò tó tọ́jú ọmọ twenty one years subhanallah torí rẹ̀ abdullahi bin amr bin aaf radiyallahu anhuma ọdún mẹ́tàlá péré bàbá rẹ̀ bí jùlọ ọ̀hún ó máa gbà nínú abdullahi bin amr ẹni tó ti pọ́ ha púpọ̀ nínú ìmọ̀ni sílọ̀n sílọ̀n iná ni Abu Hurairah radiyallahu anhu ló sọ pé àwọn sábẹ́ tàtàlẹ́ tó rí àdìtà nàbì sallallahu alaihi wasallam tùjọ́ bí tòun àyàfi abdullahi bin amr bin al-as ó ṣe ṣe káwọn àdìtì kan wà lọ́dọ̀ rẹ̀ tẹ̀mí ọ̀mọ́ nítorí pé innahu kana yaktubu wala aktubu nítorí pé o máa ń kọ́ èmi èsì kọ́ torí pé Abu Hurairah radiyallahu anhu ayatun fil hifz wi'a'un min aw'iyatil ilm wọ́n jẹ́ àpò kan nínú àwọn àpò mà tó ẹgbẹ́ má ti rọ nǹkan tí jáde bi barakati du'a an-nabi sallallahu alayhi wa sallam.

tán náà ló sì wá sọ pé gbogbo ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ẹsẹ ẹsẹ rí ọdún mélòó làbó sí náà ọdún péré pípẹ́ lè kí òpè anímọ̀ àìpẹ́ ń bẹ̀ títí kò pé ara rẹ ló rẹ tó fẹ́ torí pé kí ó kan náà wọ́n ẹnìkan sì gbọ́ yé tayọ gbogbo àwọn yòókù ọwọ́ díẹ̀ tọkọyún pẹ̀lú ìyànjú àtàdúà yọba di púpọ̀ mọ́ lọ. ẹnìkan ti pẹ́ lé kí ó ọpẹ́ tayọ sísọ ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tí wọ́n sọ̀rọ̀ sí ọ̀tọ̀ níbi tí ń dà sí fún un. báwa lé ló kọ́ pa wá náà ni. Abu Hurairah ọdún mẹ́ta ó rí àbí Abdullahi ibn Amr ibn al-As torí pé òun kọ́ ní abdullahi bin amr ibn al-as náà gan ọ̀nà ìbí anabi ni sallallahu alayhi wa sallam onírò anabi sallallahu alayhi wa sallam ṣé kí n máa kọ gbogbo ní tẹ́ ẹ bá sọ ni sẹ́wọ̀n kí n bẹ̀rẹ̀ anabi lẹ́yìn kankan ọ̀gbọ́n láti tubu ẹni ẹ̀rọ al-Qur'an ẹ gbọ́dọ̀ kọ́ kankan tí wọ́n máa ń sọ tí ìbá ti sàlù al-Qur'an àwọn olùmọ̀ tí wọ́n kọ́ nípa tí wọ́n ń pè ní kinní kan tarikh sunnati nabawiyya buhuthun hawla tarikh sunnati nabawiyya gẹ́gẹ́ bí àwọn dókítọ́rù al-A'zami wọ́n ṣàlàyé fún wa wípé ìdí tánàbí sallallahu alayhi wa sallam tọ́bi ní wọn gbọ́dọ̀ kọ́ ọ̀rọ̀ táwọn bá ń sọ níbẹ̀rẹ̀ ni wọ́n bẹ̀rù kálukùránì ọmọ dàpọ̀ mọ́ sunna káàdì fi ọmọ dàpọ̀ mọ́ alukùránì eléyìí náà ń bẹ́ẹ̀ nù sísọ tó lọ́wọ́ bá lò wọ́n sọ alukùránì àti sunna inna nahnu nazzalna dhikra wa inna ládájọ àwa la sọ ìrántí náà kalẹ̀ àwa láti sọ ìrántí tá à ń sọ ń bẹ alukur'an àti sunna ní òkè sàlùkur'an lásán alukur'an àti sunna. tọ́ abdullahi ibn amr ibn al-as wọn bá yọ̀ǹda ó ní sẹ́kù wọn mọ̀ ọkọ̀ gbogbo tí anabi sallallahu alaihi wasallam bá ń sọ anabi ni bẹ́ẹ̀ ó ní fil manshati wal makrahi nígbà tí inú yín bá dùn àtìgbà tí inú yín ò bá dùn anabi ni bẹ́ẹ̀ fa inni torí pé gbàtínú mi dùn àti gbàtínú mi ò dùn èmi ń sàn kankan àfòdodo subhanallah bẹ́ẹ̀ ni abdullah ibn amr ibn al-aas radiyallahu anhuma ló sì bẹ̀rẹ̀ sí ní kọ àwọn nǹkan tó bá gbọ́ lẹ́nu anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam tán sábẹ́ ìlú gba àdìsí wa fún wa nípa àlàyé báwo la anabi muhammad sallallahu alayhi wa sallam ti ṣe máa ń sálùwàlà amanti alḥafiz ibn hajar tí wọn nílò bí wọn náà ní ọ̀rọ̀ nípa bánàbí sallallahu alaihi wasallam ti ṣe máa ń pa etí wọn lẹ́yìn ìgbà tí wọn bá pa orí wọn tán. wọ́n sàlàyé bó ti ṣe jẹ́ pé ọmọ ká méjì tọ́jẹ́ ìka àfábẹ́là ní yorùbá tá a mọ̀ sí ìka àtàfọ̀mọ́ nínú ṣẹ̀ríà tá a sì mọ̀ sí ìka èébú síwájú kí islam ó síwájú kó tó di pé islam dé ìka yìí wọ́n máa ń pè ní asababa ìka àbúyàn ẹwùjú ẹ ẹwùjú ẹ ṣọ́ra ṣọ́ra abẹ́rẹ́ nǹkan mẹ́rin ẹ̀yin náà sì máa pé ti sin náà ẹ bá fẹ́ búyàn tẹ fẹ́ lérí tẹ fẹ́ léka tẹ bá ní ńlérí ńléka tẹ kàtà ní lọ́yọ̀ọ́ àbọ̀ máa dín ní ńlérí ńlé kà á wọn ń pè ní sàbàbà eléèbú ṣùgbọ́n wọn àtẹ́sí islam dé ẹ̀sìn islam pè ní sàbàhà ọlọ́pọ̀lọpọ̀ àfọ̀mọ́ ashhadu an la ilaha illallah ẹ̀rí pé ọmọ kan náà ni sọ́wọ́n ń وصلواته والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أما كان لو ما أبنى جايب سوان حديث ثاني الوائل ابن حجر رضي الله عنه أني رأيت النبي صلى الله عليه وسلم حين يتشهد yuharriku sabbahatahu yad'u biha. onímọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam lásìkò tó máa ń sàtáyà nínú ọ̀run wọ́n á máa gbọ́n ọmọ ká àtàfọ̀ mọ́ wọ́n fi ń sàdùà torí ẹ̀rọ sọ pé náà nà máa fi ké sàdùà òun náà ní ká na ọmọ ká àtàfọ̀ mọ́ nínú na ọmọ ká ìsàfọ̀ mọ́ nínú sókè kó ṣe àbí tayọ orí rẹ̀ sọ̀rí si àwọn ànátá nàbí sallallahu alaihi wasallam tá a fi máa gbọ́ Wọn sókè ni. wọn rí anabi muhammed sallallahu alaihi wasallam wọ́n máa mú ọmọ meji méjì ti ìsàfọ̀mẹ́yìn wọ́n kì í bọ inú etí wọn nígbà tí wọ́n bá ń pa etí mú ọmọ fi sí etí wọn anabi bí wọ́n ti ṣe máa pa etí wọn eléyìí tó yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti ṣe máa pa etí tí wọ́n kàn kí ọwọ́ bomi wọ́n kàn kí bọnu etí wọ́n sì yọ jáde ṣe eléyìí kọ́ ni nǹkan tí wọ́n ní ká ṣe kò sí ìyàtọ̀ láàrin àdéhìí àti àwọn àdéhìí tó ti síwájú so ṣùgbọ́n nǹkan tá a fà kàn fẹ́ fàyọ ni pé ọ̀rọ̀ nípa bá ti ṣe máa pa etí wa. ǹjẹ́ sí omi tá a fi pa etí wa tá a fi pa orí wa iná la pa etí wa bí. àwọn ìgbàwọ̀ ọ̀rọ̀ wa ti ń tọ́ka sí wípé ọ̀tọ̀ lomi tá a lò láti fi pa etí wa yàtọ̀ sí ìta lò láti fi pa orí wa. ó wá nínú ìgbàwọ̀ ọ̀rọ̀ ti Abdullah ibn Zayd lọ́dọ̀ àwọn míì nínú àwọn olùmọ̀ annahu sallallahu alayhi wa sallam. مسح أذنيه بماء غير الماء الذي مسح به رأسه ما النبي صلى الله عليه وسلم قايتي وان wọn pẹ̀lú omi tó yàtọ̀ الإمام البيهقي رحمه الله تعالى أما سيكي إسناده هذا إسناد صحيح ما ní ọ̀nà tó ṣùgbọ́n alẹ́ alimam ibnu daqiq al-Eid àwọn sọ pé kò rí bẹ́ẹ̀ o wọ́n lè tún wá nínú àdéhìsì yẹn ó ní pé wà masaha ra'sahu ẹ̀wẹ̀ tó wà ní alákọ̀ọ́kọ́ o masaha udhnayhi bima'in ghayri alladhi ghayri al-ma'i alladhi masaha bihi ra'sahu pé anabi sallallahu alayhi wa sallam wọ́n pa etí wọn. pẹ̀lú omi míì yàtọ̀ sí ìta fi pa orí wọn ó túmọ̀ sí kí wọ́n mú omi tuntun fètì wọn ṣùgbọ́n alimami ibn Daqiq al-Eid àwọn ni kò rí bẹ́ẹ̀ ipe ètò wa nínú àdéhìí yẹn òun ni pé wa masaha ra'sahu bima'in ghayri fadli yadayhi wa masaha ra'sahu bima'in ghayri fadli yadayhi. igba anabi sallallahu alaihi wasallam wọ́n pa orí wọn pẹ̀lú mi kan yàtọ̀ sí ìtọ́sẹ́kù lọ́wọ́ wọn pa orí ọ yàtọ̀ sí pa etí tó o túmọ̀ sí pé orí ni wọ́n mú mi tuntun fún kìí ṣe etí. tí wọ́n takura àdìsí alákọ̀ọ́kọ́ sọ pé wọ́n pa etí wọn pẹ̀lú mímí ìtọ́ yàtọ̀ sí ìtàn fi pa orí wọn àdìsí ẹlẹ́kejì sì sọ pé orí ni wọ́n mú mi fún wọ́n takora wọn àbí wọ́n takora wọn wọ́n takora wọn eléyìí sọ fún mi tí wọ́n fi pe tí yàtọ̀ sí tí wọ́n fi pa orí tẹ́lẹ̀ kejì sì sọ pé no omi tí wọ́n fi pa orí ọ yàtọ̀ sí èyí tó ṣẹ́kù lọ́wọ́ wọn ẹlẹ́ẹ̀kejì sọ pé wọ́n mú mi tuntun fórí alákọ̀ọ́kọ́ sọ pé wọ́n mú mi tuntun fétí ẹlẹ́ẹ̀kejì sọ pé wọ́n mú mi tuntun fórí ó túmọ̀ sí pé omi tí wọ́n fi parí wọ́n fi pétí. tàlákọ́kọ́ sọ pé wọ́n mú mi tuntun fétí ó túmọ̀ sí pé omi tí wọ́n fi parí kọ́ ni wọ́n fi pétí fẹ̀mẹ́ iná hùmá tààrò náà jọra wọn. wọ́n ní wọ́n dáko etí ń bẹ̀ ẹ̀dáko etí ń bẹ̀ túmọ̀ sí pé ọ̀dùnà ni mìíràn rọ́ọ̀sì nítorí pé wọ́n á ná àdéhùn kan pé tí méjèèjì etí náà ni omi tẹ́ fi parí náà lẹ́ fi pétí tó ọ̀rọ̀ pọ̀ nípa pé sómi tá a fi pò orí náà la fi pè tí àbí tá a fi pò wọ́n sahih inshallah oníkómi tá a fi pò orí náà la fi pè tí kẹ́bù sí wàánu sahih muslim hadith abdullahi ibn zayd ibn asim yìí àánú sahih bukhari ó ní masaxa nabiyyu sallallahu alayhi wa sallam ra'sahu wa udhnayhi bima'in wahid ọ̀parí ọlọ́run àbí pa orí àti etí wọn pẹ̀lú omi kan adúpẹ́ fọlọ́ omi kan náà tá a fi parí náà láfi pa ètì wa tẹ́lẹ̀ tó túmọ̀ sí kíkà bá ti pa orí àní mọ́ ọ lọlẹ̀ àmú àtẹ̀tílẹ̀ kan náà á kì ìka àtàfọ̀mọ́bọ́nú etí wa àmú tàtà ń papò fi pa òdi etí wa eléyìí nìkan tí wọn lọ wá látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam. a rí i pé àdéhùn yìí báyìí gẹ́gẹ́ bí àwọn àdéhùn tó síwájú òun náà ń ṣe àlàyé fún wa nípa báwo ni àlùwàlá anabi wa muhammed sallallahu alayhi wa sallam ti ṣe rí àti bí àwọn sàábé ti ṣe pọ̀ nídìí ká wá mọ̀ bí wọ́n ti ṣe pọ̀ nídìí ká wá òye nídìí ẹ̀sìn ọlọ́run wọn kì í fojú di nǹkan kan nínú tí anabi bá ń ṣe sallallahu alaihi wasallam torí kó àwọn ọmọ kó dodo lọ́rọ̀ Ọlọ́run ọba wa tó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana pé àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ẹni tẹ́ wà àwòkọ́ṣe rere lára rẹ̀ ẹ gbọ́dọ̀ mọ bí sẹ́ńsẹ́ńsẹ́ nítorí kọ́mọ́bà támọ́bà ti kọ́sẹ̀ torí ẹ gbogbo ní tànàbí ẹsẹ bó ti kéré tó bó ti pọ̀ tó á rí pé wọn ń sọ àǹfààní kẹta ó ní wípé ó dáa púpọ̀ ká pọ̀ nídìí pa dáadáa nítorí dáa gan ni nítorí pé ntí kò hàn sẹ́nìkan yọ hàn sẹ́lòmí ntí kò yọ hàn àǹfààní kẹrin nínú àǹfààní nínú yìí ẹnu èèyàn díẹ̀ nínú wọn la ti gbọ́ bí nǹkan yẹn ti ṣẹlẹ̀ yóò dà pé ká gbọ́ lẹ́nu èèyàn púpọ̀ nítorí pé ntí ọ̀hàn sẹ́nìkan ntí àgbọ́ lẹ́nu ẹnìkan àgbọ́ lẹ́nu ẹlòmíì torí ẹ̀ ló fà á ló fi jẹ́ pé àwọn àfọ̀n ní hadith onísùnà wọn yìí sọ pé ńgbà tá a ti gba àlàyé bá nàbí sọlá àṣìnà ti sàlùwàlá lọ́dọ̀ Uthman ibn Affan radiyallahu anhu àbùkátà ti Ali àbùkátà ti Abdullahi ibn Zayd ibn Asim àbùkátà ti Abdullahi ibn Amr ibn al-As wọn sọ bẹ́ẹ̀ iná ni màá yẹn ti pọ̀ lọ́dọ̀ wa so àìsọ bẹ́ẹ̀ ló mú kárí rẹ̀ rí nǹkan míì tá a gbọ́ nínú àdìsẹ́ lómìn so eléyìí ẹ̀ làwọn wá fẹ́ papọ̀ máa báwo láti ṣe fi ṣiṣẹ́ tó wá bí tí wọ́n pè ní fiqh sunnah èyí tá à ń kọ́ ń pa rẹ̀ nísìn bí báwo láti ní mẹjìnlẹ̀ nípa súnà tí ẹnìkan kan ní jáde sí wájú kan kó ní àdìsí ànábì gan takora wọn bóòlù àwọn nǹkan ẹsẹ rí àgbẹ àkọ ah, takora wọn nǹkan tó kàn wá ń bẹ ní kẹyìn ọlọlẹ kí ó ó sì yẹ kẹ lọlẹ kí so eléyìí ni wọn ń pè ní fíkù kíni fíkù súnà so bákan náà nínú àǹfààní tó tún wà ń bẹ ó ní wípé ọlọ́run ọba wa ó ti òfin ó sì sí òfin wọn fẹ́ fi dán wa wò tálẹ́ni tí ọgbọ̀ tí ọgbà tàtìlẹ́ni tí ọgbọ̀ tí ọ̀tàtàkù ènìyàn kì í fi ọpọlọ fi pàdé ntọ́lọ́wọ́n bá ṣe lófin pé sílẹ̀ ti bá làákà ìmọ̀ àbí ọ̀bá làákà ìmọ̀ kò sí ntọ́lọ́wọ́n bá ṣe lófin tí ọ̀bá làákà ìtọ́gbádùn ṣùgbọ́n gbogbo làákà ìtọ́ bá ti ní sọ́bọ̀ mu a jẹ́ pé àmì pé làákà yìí ń kọ́ ọ̀gbádùn ni. torí ẹ nísìnyí èèyàn kan ní wò sùsùn kéèyàn sọ pé ọlọ́run ní ká fọwọ́ ọlọ́run ní ká yọnu ọlọ́run ní ká fimú ọlọ́run ní ká bọ́jú ọlọ́run ní ká fọwọ́ ká ti dé ìgbàwọ́ ìgbà tó wáyá ọ ní ká fomi parí ká fi pè wáì mo rò èèyàn sọ pé wáì tí ò ní ká fọ orí tí ò ní ká fọ etí wáì ń kọ́ padà sẹ́nu ẹ̀ nítorí pé ta àwọn olùgbàgbọ́ sẹmẹ́rìnà wà àbàánà àgbo àgbà wàláhì kò ṣòro fọlọ́ ọba láti fi ká máa fọ orí kò sì fún láti fi ká máa fọ etí ṣùgbọ́n tó wù ní pé ká ṣe kíni ká fomi pa orí díẹ̀ nínú sábàbí tó falẹ̀ hàn sí wa ètò pọ̀jù nínú rẹ̀ lè má hàn sí wa ọwọ́ hàn sí wa kò hàn sí wa kò àbùkù bófin ṣùgbọ́n títí àti sàlàyé díẹ̀ nínú hikima ti ń bẹ fomi parí kìí ṣe pé fomi forí nítorí pé sọmá ní kó fomi fọrí fomi fọrí ó súnmọ́ kó jẹ́ pé tọ́ọ̀mù bá máa dé là kí fìlà rẹ̀ ó ṣe kíni kó tutù tó bá tutù wọ́n jẹ́ rọ àwọn fìlà tó ń pẹ́ pọ̀ bù báyìí tí ń fi nípọn sẹ́wọ̀n pé yọ̀ọ́ máa yọ̀ọ́ máa di pé rọ́ tó bá sì yẹn gbogbo ìlànà láàyè tómi máa ti ń kàn jù ọ̀nà àti gbó rẹ̀ súnmọ́. yàtọ̀ sílẹ̀ yẹn tó bá ṣe pé ọlọ́run ọbọ̀ kò sí lófin igbe dandan gbọ́n omi gbọ́dọ̀ kábíkíbi lórí wa ńlọ́fà ló fi pé ká fún mi pa torí pé tó bá wù pé ni yóò ní ká segin a

ó dájú pé lómi bọ́wọ́ rẹ̀ ṣe yí tó bá ń ra ìdí mú gbà bí ìgbà tó ṣe pé máa gbọ́rọ̀ àní wọ́n máa gbọ́rọ̀ tó bá yí awo etí lè bó àmọ́ ní ká fọwọ́ pa yóò dé kéti wọ́n máa bẹ ní kíni kọ́ máa bẹ lálàáfíà làálà làálà ó sì ti kọjá pé nù híkìmà rẹ̀ wọlé ṣẹ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú wa ńgbà tó máa ń pẹ́ ìtì fífọ̀ wọn fọ̀ wọn pa àbẹ́ẹ̀ màbẹ́ ẹ̀yẹ́ máa kéèsì wa tá a máa ń sálò àlá lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ tá a bá débi etí o pípa yẹn ni pé ọmọ nǹkan àfábíà ó kì í bọ ọmọ etí rẹ̀ ó sì fi rá ó sì tún fi àtàǹpàkò ó fi pa tòde ẹlòmíì tí bá ń pa etí ọlọ́run tọ́lọ́run bá ní ká fọ̀ gan kò lè jù bẹ́ẹ̀ lọ tó bá ra inú etí ẹ̀ mọ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní gbó tó bẹ̀rẹ̀ sí ní gbó pé ìgbọ́rọ̀ ìgbọ́rọ̀ ìgbọ́rọ̀ tó wá mú tòde tó tún à á la ó ti pọ̀ jù. so ẹ̀yin ṣe gòlù ẹ̀yin ta ẹnu àlà nítorí wọn bá bá ní kéèyàn ṣe lèèyàn ṣe. wọn kò fomi pa àbí bẹ́ẹ̀ kọ́ omi ti wà lọwọ rẹ̀ wàá kàn lọra fi bọ́ ní etí rẹ̀ tó bá ti kì í wàá sì rọra fi ọwọ fi ra ó fi ra tẹ̀yìn òde náà tó bá ti ṣe báwọn so eléyìí ń bẹ nínú kí ọlọ́run ọba tó ti fún wa. àǹfààní tuntun ń ni pé ti ń retí gbogbo ẹni tí máa ń sojú kòkòrò láti máa ṣẹ̀sìn rẹ̀ ní ìbámu pẹ̀lú bí òjíṣẹ́ ọlọ́run anabi wa muhammed sallallahu alayhi wa sallam ti máa ṣẹ̀sìn rẹ̀ torí ẹ̀ tíyẹn bá ń falẹ̀kùn ládàá àlọ́ aláná ló fi o bọ́ọ̀ sì máa ń sẹ́yìn ojoojúmọ́ náà ni so dàníyàn kò fẹ́ sálù àlàlá nígbà tó bá fọwọ́ rẹ̀ wàá fọ nígbà tó bá fọwọ́ kejì wàá fọ wàá yọnu so wàá mọ̀ lọ́kàn rẹ wàá mọ̀ ro lọ́kàn rẹ always wípé bí mo ṣe ṣe ìbẹ́ mo gbọ́ pàánà bí ṣe lèmi náà ṣe ń ṣe bẹ́ẹ̀ bí mo ṣe ń yọnu ìbẹ́ mo gbọ́ pàánà bí mo yọnu mo ṣe ń yọ bẹ́ẹ̀ mo ṣe fímú ìbẹ́ mo gbọ́ pàánà bí sọlá àti náà ṣe mú subhanallah aládùn tó máa di àdìpẹ̀lẹ̀ àdìpẹ̀lẹ̀ àdìpẹ̀lẹ̀ nítorí laqad kana lakum fi rasulillahi uswatun hasana. yàtọ̀ sẹ́ńtọ́ kan débi tí ó ti sàlọ́ látọ́ pé wà ń darúkú ni ọkàn dá mi sí gbogbo kan ó ti ká sọ́ọ́ bí mo ti ṣe yé ṣe ru eléyìí ẹ̀ o so nítorí pé àǹfààní tí ń bẹ sẹ́ni tí ń kọ́ mọ̀ òun náà ni pé òun tún pọ̀ ládàá ju ẹni tí ò kọ́ mọ̀ lọ láṣẹ àlùwàlá kan náà lẹ́jọ́ sí ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ládàá ti wọ́tọ̀ ọmọ kó tó rí yọ pọ̀ ju tẹni tí ọmọ ti fi ṣe lọ. ilé ìjẹ ló jẹ́ ń sábà tún wá wá àdìsí tó tẹ̀lé wọn ni al-istinsaru قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا استيقظ أحدكم من نومه فليستنثر ثلاثا فإن الشيطان يبيت على خيشومه متفق عليه واني ní ẹgbà ọ̀rọ̀ yìí wọ́n gbà wá lábẹ́ في èyí tó lọ báyìí fífa omi símú ní fífa omi símú ní ìgbà tá a bá jí látòjú Abu Hurairah radiyallahu anhu àwọn ni wọ́n gba àdìsí wá fún wa ọlọ́run ọba kó yọ́nú sí wọn. wọ́n ní òjíṣẹ́ lọ́wọ́ ìké àti ọlọ́run ọba kó máa bá wọn lọ sọ pé idha stayqadha ahadukum min nawmihi tí ẹnìkan yín bá jí látòjú oorun rẹ̀ ya kọ́ ya fẹ́ omi jáde kúrò mú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kọ́ fẹ́ omi jáde kúrò ní mú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta fa inna ash-shaytana yabitu ala khayshumih torí pé ṣètọ́n a máa sùn nínú mú èèyàn nítorí pé àṣetọ́n a máa sùn nínú mú èèyàn muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ni wọ́n gbà wá ẹgbàá wọ̀rọ̀ ńlá lélẹ́yìí. gẹ́gẹ́ bí àwọn ìgbàwọ́rọ̀ yòókù láti ọ̀dọ̀ àníwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam náà ti ṣe jẹ́ ìgbàwọ́rọ̀ ńlá wọn nígbà tí ẹnìkan nu wa bá jí látòjú oorun rẹ̀ min nawmi fan-nawmu yashmalu ma yaqa'u naharan wa ma yaqa'u layla oorun ọkàrí ìtasùn lọ́sàn àti ìtasùn lóru yẹn kí gbogbo tó bá jí oorun òru ló sùn ní tàbí falyastanthir thalathan wọ́n ní kó fẹ́ omi jáde kúrò nímú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìgbà tí èsì pín yẹn fomi sí mú sùn báwo ni ó ti ṣe fẹ́ jáde fẹ́ jáde ni wọ́n sọ ó túmọ̀ sí pé wàá fà á sí mú lẹ́ẹ̀mẹ́ta kó lè bá a àti ṣèkìn àti fẹ́ jáde lẹ́ẹ̀mẹ́ta nítorí pé al-istinsaru far'un 'anil istinshaq al-istinsaru far'un anil istinshaq a kì í rí fẹ́ jáde láì fàtimu a kì í rí fẹ́ jáde láì fàtimu torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ẹni tó wọn pé tó gbọ́rọ̀ yìí lànàbí ń bá sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ìpè fẹ́ jáde sẹ́wọ̀n kẹ́lómi kan lè jí kí là ń fẹ́ ọ̀ ń fankun ni wọ́n wí ni torí pé wọ́n sọ pé faliyam takhit wọ́n sọ pé faliyam takhit sẹlẹ̀ wọn sọ pé kọ́ fọkùn lẹ́ẹ̀mẹ́ta fàlìyẹsẹ̀nsẹ̀r àlẹsẹ̀nsẹ̀r nínú gbogbo òwe tí ń sọ̀túnmọ̀ ọ̀rọ̀ fún wa wọn ni náà ní ká fẹ́ omi jáde omi ò sí gbé mú ikùn ló ń gbé mú sọ́ tó kálíbà láǹfààní àti fẹ́ jáde ọgbọ́dọ̀ jẹ́ pàtí fàtímú lẹ́ẹ̀mẹ́ta àwọn afasimu papọ̀ lẹ́ẹ̀mẹ́ta kálíbà láǹfààní àti fẹ́ jáde papọ̀ lẹ́ẹ̀mẹ́ta ni rárá o nítorí pé àwọn tó lóye lọ̀rọ̀ ń báwì yẹn ni pé tó bá ti pata kọ́kọ́ fẹ̀ jáde wàá tún fa kejì wàá tún fẹ̀ jáde wàá tún fa tẹ̀kẹta wàá tún sekínì wàá tún fẹ̀ jáde. fa inna ash-shaytana yabitu ala khayshumih wọ́n nítorí pé sùtẹ́rì yẹn a máa sùn nímú èèyàn wọ́n ló kéé mú báyìí òkè mú bí ìwọ̀n ń pè ní khayshum àwọn ẹja àwọn ẹja ń tiwọn sẹ́wọ̀n pé imú tí wọ́n tán fi ń mí lẹ́gbẹ̀ẹ́ ibi ojú wọn báyìí lọ́wọ́ tó ó kọ tí mo wọ́n ń jẹ́nu léde Lárúbáwá xeyṣu ni wọ́n ń pe imú ẹja tó wà níbi xeyṣu wọ́n ń ní amf so wọ́n ní tèèyàn èèyàn tí imú ní amf ṣùgbọ́n òkè imú bì ni wọ́n ń pè ní kíni xeyṣu wọ́n ní àṣetáni a máa sùn ní òkè imú èèyàn tó bá ti sùn àṣetáni ó sùn ní òkè imú rẹ̀. tán alimami al-Bukhari àti Muslim ìnáwó gba àdéhìí wa tá a bá wo àdéhìí wọn tọ́ka sí bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn ipe ńgbà tí èèyàn bá jí kéèyàn fa omi símú kéèyàn sì fẹ́ jáde lẹ́ẹ̀mẹ́ta gbogbo oorun kò bá ju oorun tá a sùn lọ́sàn kò bá sì ju oorun tá a sùn lóru ní gbogbo ìgbà tá a bá ti jí ká fa omi símú wa lẹ́ẹ̀mẹ́ta ká sì fẹ́ jáde. àkàrà lọ tí èèyàn bá jí lóru tó fẹ́ lọ tọ̀ ńkọ́ ó yẹ kó fi àṣetánì náà jáde èèyàn ní pé torí pé màá tún padà sójú oorun ẹ kó fa omi símú rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó fẹ́ jáde ṣùgbọ́n wá nínú ẹgbà ọ̀rọ̀ mi tí ìmáàmù Bukhari gbé jáde wọ́n ní istayqadha ahadukum min manamihi fatawadda'a falyastanthir thalathan fa inna ash-shaytana yabitu 'ala khayshumih wọ́n ní tẹnìkan nù ibà jí láti ojú oorun rẹ̀ tó forú torí mànáàmù bí lẹ́yìn mi náwó mi yìí ọkàrí ọ̀sán àtòru tó ajẹ́ pé lè tàkìyédò máa kó tilẹ̀ pa ó fi hàn pé èyí tí wọ́n wí lọ́yùn àlàyé rẹ̀ ní pé oorun òru ni kìí so oorun ọ̀sán. àlàyé rẹ̀ sì ní pé lóòótọ́ àṣetánì máa ń sùn ní mú èèyàn téèyàn bá ti sùn àmọ́ tó bá dé oorun òru yàtọ̀ sí oorun ọ̀sán nítorí délé àwọn míì ti lè sọ pé lá hadisi yìí mímọ náà mi hí kọ̀tàkùtà lákòókò nítorí pé mímọ náà mi hí tó bá jí láti ojú oorun tó sùn lóru á sọ pé kharaja makhraja al-ghalib ọjáde ń jáde pé ìtọ́ pọ̀ jù lákòókò téèyàn máa ń sùn náà lóru wa ma kharaja makhraja al-ghalib la mafhuma lahu gbogbo tó bá ti wá níwàá bẹ́ẹ̀ àní pé opposite rẹ̀ òfin ọ̀bá wí àní pé òru lásán lọ́ba wí pọ̀ bọ́sàn wí tó yé wa nítorí pé rìwáyà mi ti wá tọ́tọ́ ká sí pé àtòrun ọ̀sán àtòrun òru. lẹ́sẹ̀k ìtọ́kẹ̀yìn sínú ni gbogbo oorun tó bá fẹ́ ti sùn ẹ̀bẹ́ rí bẹ́ẹ̀ fa omi rẹ̀ kó o sì fẹ́ jáde. eléyìí jẹ́ ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí táwọn olùmọ̀ lò láti tọ́ka sí pé tá a bá fa omi wa yàtọ̀ sí yíyọ ẹnu wa. wọn ló tún wá nù àdéhùn mi pé tẹ ẹ bá jí kẹfà omi sí mu. tó ṣùgbọ́n fífa omi sí mu yẹn anabi sallallahu alaihi wasallam nínú ẹgbàá wọ̀rọ̀ tá a pé Bukhari gbà wáyé wọ́n tún lọ ọmọ pé tí ó bá sàlù àlá ni tó bá jí látòjú oorun rẹ̀ tí ó sàlù àlá kó fa omi sí mu rẹ̀ àyíjẹ́ pé tó bá jí látòjú oorun rẹ̀ tó o ní sàlù àlá yìí ti dandan ní fomi sí mu tún lọ sùn padà àmọ́ tó bá fẹ́ sàlù àlá rí dájú kó fomi sí mu nítorí pé tó o bá fomi sí mu tó o bá sì yọnu bákan náà tó o fọwọ́ níbẹ̀rẹ̀ àlùwalá rẹ tó o sì fomi pé tí ọdájú pa àlùwalá rẹ tún lálàáfíà gẹ́gẹ́ bó ti wá nínú hadithi Rifa'a ibn Rafi' nínú hadithi al-musi'u èyí tí wọ́n gbà wá gba ọ̀nà míì sanabi sallallahu alayhi wa sallam sọ pé la tatimmu salatun li ahadikum hatta yatawadda'a kama amarahu Allah irun ẹnìkan nu yín kò ní jẹ́ irun síwájú kó tó sálù alábọ́lọ̀ ń ṣe pálásẹ̀ bóòlù ọlọ́run ṣe pálásẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ni kó fojú rẹ̀ kó fọ apá rẹ̀ kó fomi pa orí rẹ̀ kó sì fẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bọ́ọ̀lù ṣe sọ́nà al-Qur'an. eléyìí túmọ̀ sí pé ntànàbì sallallahu alaihi wasallam ń bẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe sọ nípa àrùn pé gbogbo ntànàbì بشيء منه إخلال بأصل الصلاة كذلك الأمر في الوضوء gbogbo tí anabi sọlá àṣìlá sọ ń bẹ ní tó ṣe pé téèyàn bá fi sílẹ̀ ọba àrùn jẹ bẹ́ẹ̀ náà ní tí anabi sọ nípa àlọ àlámbì ẹ rí i pé gbogbo tí Ọlọ́run sọ náà alukurani náà ni. so ó túmọ̀ sí pé ó tẹ̀wọ̀ bàtà wàlẹ́ mtẹ tẹmọ́tìmọ̀ wàlẹ́ mtẹ stẹ́ńṣìk ọ́ tẹ stẹ́ńṣìk wàlẹ́ mẹsàkítẹ ọ̀dẹ̀nẹ́yìká fẹ́ iná wòbó akẹ́yẹ kúnnù sọ̀híhàn wàlẹ́ kí tàtà ìlàsì ọ̀tà ìdásíra rẹ̀ nítorí pé nítorí yẹn ni kí kò sàlùwàlá kàmá amárọ̀tọ̀lọ́ wàwí fọ́ọ̀kan lè sunnati nàbí sọ̀rọ̀lá àdìsọ́lá nítorí pé tí nǹkan bá dà tíyẹn bá ti wẹ̀ tíyẹn wẹ̀ kí gbogbo dà àti dọ̀tí ara rẹ̀ yọ kú tó bá tún para tó burú ni kó burú. torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn lo àdìsí láti fi sẹ̀rí pé ọ̀ràn yẹn ni ká tún fa omi sí mu. ẹ ti sàlàyé níbẹ̀ yẹn kékeré sọ̀rọ̀ yẹn torí àdéhìí yìí àdéhìí Rifa'a ibn Rafi' bákan náà àwọn àdéhìí míì tó jẹ́ pé anabi sallallahu alaihi wasallam wọn sọ ń bẹ̀ pé dandan ni ká fa omi sí mu wọn kà sàlàyé pé anabi sàlù àlá wọn yọ ọnu wọn fomi sí mu ni. tọ́ ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá bẹ́ẹ̀ ǹjẹ́ alimami ahmed rahimahullah àwọn náà làwọn tẹsán kọrọ yẹn ká fami símu bákan náà àwọn zahiriya àwọn zahiriya sọ pé ká fami símu ká yọnu ọ̀ràn ni nítorí pé anabi òfìlẹ̀ rí àìfìlẹ̀ rẹ túmọ̀ sí pé ọ̀ràn yẹn ni a sọ pé kì í sọ ọ̀ràn yẹn nítorí pé ọlọ́run pa aláṣẹ pẹ̀lú àlọ́ alánú alukur'an kò dákọ̀ mọ̀bọ̀mọ̀bọ̀ kò sì dákọ̀ istinshaq bẹ́ẹ̀ lànà bí lọ́wọ́ àti lọ́nà àdìsí wọn sọ pé tó bá ti sàlọ́ alábọ́nà ti pọ́ láti àlọ́ alá rẹ pé tontori ẹ̀ ló ti dé kó àwọn jumhuru fuqaha a àwọn hanafiya àwọn malikiya àwọn shafi'iya wọ́n ní ya sọ̀nà yẹn ní ká fami sí mu gẹ́bí ẹ̀ ti yẹn kò dá kò sì dá sọ kí ló dé tó fi gbogbo bá ńdọ́fà la anabi sùn lawla an ashqa ala ummati la amartuhum bis-siwak inda kulli salah kí ló dé tó fi jẹ́ pé gbogbo àti bá wọlé pípọ́n lè yín máa pọ́n sẹ́yìn pété yàn bá ti fọ́nu kíní kan yẹ́lò yẹ́lò yẹ́lò kan búrẹ́dì tẹ́yìn ajẹ́ kù obì tẹ́yìn ajẹ́ sẹ́yìn bá tún jẹ́ ti máa ju obì so gbogbo àwọn tí máa ń dì mẹ́yìn o anabi ní kí ló dé tẹ́yìn máa pọ́n anabi wa a anabi àfínjú anabi tí ì sọ́ọ̀bù sẹ́yìn bá wà á wọ́n ní kò wò débẹ̀ alátojúbọ àkànníkà wa kí wọn ni wọn ti rí pé yín pọn anabi rí i pé àwọn èsì lẹ̀ wọ́n ń fẹ́ ká ló mú àwọn gbogbo bí tí wọ́n bá yọ sí káwọn rere lára rẹ̀ torí rí ti gbogbo nǹkan lọ déédéé láàrin àwọn mùsùlùmí torí pé anabi wo èso ń bọ̀ sọ̀rọ̀ ẹnu rẹ̀ márùn ó sọ̀rọ̀ àmọ́ tàbí mẹ́rin bá ṣe ok mọ̀ ń gbọ́rọ̀ tí ò sí tẹ̀sí bá ẹ̀ náà kí ní kẹjẹ ò ń sá fún díẹ̀ díẹ̀ ò sì ní sòótọ́ fún tontọ́ ẹ̀kọ́ sọ fún mi pé ah ok toothpaste kan wà tó ti ẹ̀ da tó yẹ pé mo máa lò ó sọ pé ẹnu rẹ̀ rùn o tó tó da tí mo máa lò ẹ jẹ́ kí n bùn yín lélẹ́yìí pé ah kí ló dé kí ẹsẹ̀ pé mi náà nínú o màá fẹ́ kẹ́ máa lo eléyìí tó ẹ tíra rẹ̀ wò ẹsẹ̀ pé ẹnu yín rùn ẹ tíra rẹ̀ wò so inshallah wàá rí i pé inshallah òun náà yí padà sí dáadáa àwọn èèyàn míì wà akramakumullah tó sì pé tó bá súnmọ́ wọn yóò dàbí ìgbà tí wọ́n wẹ̀ wọ́n sì máa wẹ̀ wọ́n máa wẹ̀ so ṣùgbọ́n tó ṣe pé òórùn kan máa ń jáde lára àwọn náà mọ̀ al-mu'minu mir'atu akhi mu'mini díngí fọmọ ìyá rẹ̀ wọ́n sọ̀rọ̀ àtọ̀ ní jẹ́sà fún wa kẹ́rẹ́ wàhálà ọ̀sẹ̀ kan wà tó jẹ́ pé ìtẹ̀yìn bá fi wẹ̀ á ah! ó tiẹ̀ da ìmọ̀jẹ́ kéèyàn ẹ́ ìmọ̀jẹ́ èèyàn gbádùn kìí kára yín rùn ìmọ̀jẹ́ èèyàn gbádùn tó ó sì bùn. bóòlù ẹsẹ̀ irú ọ̀sẹ̀ yẹn sí ètí ah, ìlò ẹ máa lónìí tó yé so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so bẹ́ẹ̀ là nàbí wọ́n sọ̀rọ̀ yẹn ní nínú àlùwàlà yẹtù pé wọ́n túmọ̀ sí pé ká pọ́n lẹ́yìn o so ṣùgbọ́n táwọn ń sọ ni pé tó bá jẹ́ as far as ablution is concerned yíyọnu kìí ṣe ọ̀ràn yẹn torí gbogbo ẹ̀rí ta ni torí òfin là ń fi ṣiṣẹ́ ọlọ́sọ ànábì sọ gbogbo ẹ̀rí ta rí àwò síra wọn kò sí ìtọ́tọ́ ka sí kó ọ̀ràn yẹn ni sẹ́mi pé tábà sọ kó ọ̀ràn yẹn ni ìtumọ̀ rẹ̀ ni pé ńgbà tó ṣàlùwàlà tó gbàgbé láti yọnu àlùwàlà rẹ̀ ńkọ́ kìí ṣàlùwàlà ìgbà tó òfin mú àlùwàlá rẹ ńkọ́ kìí sá àlùwàlá ìgbà tó ọ̀pátí àlùwàlá rẹ kìí sá àlùwàlá wàlá náà kò bí dàlẹ́. tó ṣùgbọ́n wọn lẹ́nu kẹta àlùwàlá kọ yọnu àgbẹ̀ ọ́ ń tẹ̀ sí ọ̀dà o nínú ó di fi súnà nàbì lẹ̀ sallallahu alaihi wasallam ọ̀yà kíákíákíá ẹ lọ yọnu kẹtó kírun ẹ lọ fimu kẹtó kírun mọ màmá ṣe bẹ́ẹ̀ ni á ah, aládàáni àmọ́ wá tó tí wo àdéhùn yi o tí a tún jọ padà sídìí rẹ̀ wọ́n ní ìdí sẹ ìkọlọ ahadukum min tí ẹnìkan nu yín bá jí láti ojú oorun kan tó tọ́ka sípò oorun ni tá a bá gbélé yẹn wọlé falyastanthir thalathan kó fẹ́ omi tó fà sí mú jáde lẹ́ẹ̀mẹ́ta sọ pé ẹ ní í ṣe فإن الشيطان يبيت على خيشومه nítorí pé الشيطان yìí máa sùn nímú ẹni tó bá sùn tó bá sùn lóru àwọn àdéhìí báyìí tó wá látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bẹ nínú àwọn àdéhìí tí wọ́n máa ṣàfihàn ẹni tó gba pamọ́ gbọ́ yàtọ̀ sẹ́ni tó dáko wọ́n bẹ nínú àwọn èèyàn àwọn tó wà màtíríà kọjá sísọ. So tó ti pé wọ́n máa wọ́n ni pẹ̀lú sẹ̀ntímítà àti mìlímítà wípé à ẹ̀dùn náà ìmú bó ṣe mọ́ adúlù ṣètọ́ ni ìwọ̀n á sun inú mú yẹn á ẹ̀tútún àdìsí yẹn wò láti wò dáadáa àwọn náà wá pé ẹjọ́ o kí ló mú kọ́ mọ́ dọ́gba nínú ọpọlọ yín pàṣẹ táà nílé sun mú yẹn ẹ̀yìn rírì ni nítorí pé táyìn bá rí rí lẹ́sí lé wọn àdúgbò ṣe tó ẹni ọ̀wọ́ àfinú mú àbí òye so nítorí délẹ̀ ẹ̀yìn orírí àkọ́kọ́ nù ọlọ́run sì yin àwọn olùgbàgbọ́ òdodo ní alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí ń tọ́pamọ́ àwa gẹ́gẹ́ bí ẹni tó sì gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àwa kì í bọ́ lọ́wọ́n àbójúṣe ọlọ́run ṣe fan fà lórí ní ta sọ fún wa tọpọlọ wò lè gbé ju ká sọ ike sami'na wa ata'na agbó àgbà lọ torí ta ni wá kí n la jáma kí n lọ pọlọ wa gan kí n ló lè mà nítorí pé ọpọlọ pẹ̀lú sẹ̀ríà ọpọlọ pẹ̀lú sẹ̀ríà ó dà gẹ́gẹ́ bí ojú ni àti òye ojú àti òye ojú wa ń lọpọlọ òye ìmọ́lẹ̀ òrùn tàbí tó tùpá tàbí tàtùpà oníṣẹ̀ríà ojú kò lè darí ràn láìsí òye gbójú ti ṣe lè mú bérebére tó kò lè darí ràn láìsí òye kò wá sí bọ́pọlọ ti ṣe lè pé tó tó lè ríran láì fi ti ṣẹ̀ríà sí ìrẹ́ ló ti jẹ́ pé àwọn tó gbọ́n jù tí wọ́n bá gba Islam tán wọ́n lò rí àwọn òpè tẹ́lẹ̀ láì ṣe kẹfì ìdàlẹ́ orí wọn òpè tẹ́lẹ̀ torí de eléyìí inú ṣe jẹ́ pé ìgbà tó jù ò ti lè dá kò lè dá àrà rí láì tóye bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ò lè dá mọ̀nà láì jẹ́ kó fi ti ṣẹ̀rí àti láti sọ yìí pé tójú ọba fọ́ bàbá ni tójú ọba fọ́ ẹsẹ̀ òní sínà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú tójú ọba fọ́ tóye ò sì lọ ẹsẹ̀ òní sínà àmọ́ tójú ọba fọ́ tí ò tóye à. àìmọye ìsìnà yóò forí gbógiri yóò forí gbógiri nu yàrá rẹ gángan kébi wà níbi tó lọ ni ìfapá orílẹ̀-èdè wa tí wọ́n mú náà lọ́nbẹ̀ yìí ẹ̀ríkì tí wọ́n bá jí lóru tẹ́fẹ́ lọ sàlù àlá fa ọkàn rí tó kán rọra yọ ah, wà ní ti kórìbò gidi náà ó tó subhanallah ebi wò yàrá rẹ náà ni yéésì yàrá ẹlòmíì yéésì òtẹ́ẹ̀lì tó débẹ̀ lálẹ́ àná subhanallah eléyìí túmọ̀ sí pé tójú ọba fọ́ tó ò lọ ẹsẹ̀ ńkọ́ kò ní dínà àmọ́ tó lọ ẹ sì nà so bẹ́ẹ̀ náà ni ọpọlọ ò lè dáríran gbogbo ẹni tó bá yí lásán ló ń fẹ́ gbogbo mo lè fò mo lè bẹ́ ọpọlọ yóò fi padà نهاية إقدام العقول ɛkɔlu وآخر سعي sacyi caalamina dɔlɛlu wọn ni gbogbo mo lè fò mo lè bẹ ọpọlọ ifi padà já sínú kòtò ni gbogbo yẹn jọ mi yẹn tí o bá sì fi tọ́lọ́ wọn bá ṣe yóò fi ṣìnà náà ni torí de eléyìí inú ti jẹ́ pé àwọn olùsọ kí ẹ àfihàn ṣètánì yóò wá sàn wọ́n mú sáà rírì ni àkókò rírì ọ̀dà káwá kó tiẹ̀ tóbi ju gbogbo bẹ́ẹ̀ ṣe lérò kí lọ́ wá sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run láti kíkọ́ ráyè sunu mú rẹ̀ àbọ̀nà wo gan ló gbàdé inú ọkàn rẹ̀ tí fi ń sí ọlọ́nà gan báyìí ẹ yẹ káwé ilé náà wò dábàá wí ni tó pe ṣètánì ni ṣètánì ọ̀nà olóògbà wọnú ọkàn rẹ ṣètánì kọ́ àìgbọ́n tó lọ́wọ́ bá sọ ni kàmẹ́tẹ́lẹ̀ ṣètán ìkọ́lẹ̀ ìnsánì fún fẹlẹ́mẹ́ kẹfàrà kọ́lẹ̀ ìní bẹ̀rẹ̀ òmìnkẹ́ ìní àkọ́fùlá nígbà tó fẹ́yàn pé kéèyàn ṣe kèfèrí kí á tó ṣe kèfèrí tán lọ́ba ní tọ̀ sórí tó yọ kò sí tọ́kàn mi pẹ̀lú ẹ o èmi ń payọ ọlọ́run ọba gbogbo ẹ̀dá níjẹ́ wàá ní payọ ọlọ́run mọ́nà ọ̀dọ̀ ṣetán ni so ó sì yóò sì sọ fún ọ pé ah o ò rí mi ná ẹ̀rọ kùrọ̀ ó lè mú ó lòun ló ń sí ọlọ́nà lóhun tó rí tọ́ba tiẹ̀ kúrò nípò ètò dúdú ọ̀nà olówó àgbàdé nà ọkàn rẹ̀. tí wọ́n fi mọ̀ pa ṣètánì ló sì ọlọ́nà torí ẹ̀ ló ti jẹ́ pé a nídìí láti máa ṣe fanfa pẹ̀lú tọ́wá látọ̀dọ̀ ọlọ́run àbí tọ́wá látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam torí de eléyìí téèyàn bá ti sùn àṣetánì máa sùn èèyàn. kí ló dé tó fi jẹ́ pé inú mú ni ó sùn sọ pé yóò nítorí pé gbogbo nǹkan yòókù lára ẹ̀yin náà ẹ bójú wò gbogbo nǹkan yòókù lára wa ẹ fojú inú wò wò èwo lè tó ṣe yí pé kò sí kò lé bìbò tá a lè fi bò ẹnu ètè ń bẹ tá a fi padé ojú ńkọ́ ó ní awọ tá a fi bò etí náà wà ń sisi torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé ọ̀nà méjì tó wà fáṣetánì láti wọ ara èèyàn iná ni imú àtẹ̀tì imú àtẹ̀tì èwo lọ́wọ́ ayá ọ̀kan ó ti wà sẹ́ńtà ọ̀kan sì jẹ́ pé bọ́kan bọ́kan bá wà ń sí sílẹ̀ ọ̀kan ẹ̀ bò mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá sùn àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ bò kan mọ́lẹ̀ báyìí kọ́dà méjèèjì la lè bò akramakumullah tá a bá sùn ẹ̀ kàn ṣe ìbora yín láwà nínú tó tutù bá mú pọ̀ àmọ́ ẹ̀ bò mú wò yàtọ̀ pé gbàtẹ́ bá mí débi kan ẹ̀ tún ah no kọ̀kọ̀ mu subhanallah torí àwọn sọ pé imú ìmọ̀ àwọn àtìsí lọ́pọ̀lọpọ̀ ẹ wà àdìsí kan tí wọ́n látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní tilẹ̀ bá sú tẹ́ bá wọlé yẹn tilẹ̀kùn gbogbo abọ́ yẹn dojú rẹ̀ dé àwọn kọ́ọ̀p ẹ̀dùn wọn délẹ̀ ẹ má jẹ́ wọ́n wà àtìsí lẹ̀ nítorí ká ni wọ́n bá lò wọ́n ẹ ti tilẹ̀kùn fa inna ash-shaytana la yaftahu ghalaqan torí pé àṣetánù ọlọ́run fún lágbára láti sí gbogbo nta bá ti allahu akbar ilé ìtumọ̀ sí pé tó bá ti tilẹ̀kùn lé rẹ àmọ́ dákọ̀ ọlọ́run kò tó wọlé o torí wọ́n ti bọ́ wọlé tó o bá dákọ̀ ọlọ́run ńgbà tó ń wọlé bisimilahi walajna wa bisimilahi kharajna wa ala rabbina tawakkalna tó o dárúkọ ọlọ́run tó fi wọlé wọ́n bọ̀ wọlé àwọn tó bá dárúkọ ọlọ́run tó tilẹ̀kùn tọ́ ọ̀pọ̀ àwọn abọ́ rẹ dé àdìsí yẹn tún tọ́ka sí pé gbogbo ntẹ́ máa ń ṣe ẹ̀sà dàpọ̀ lọ ẹ̀dàpọ̀ lọ ńgbà tẹ́ bá tilẹ̀kùn ẹ̀dàpọ̀ lọ ńgbà tẹ́ kojú abọ́dé ẹ̀dàpọ̀ lọ tó gbogbo ẹ̀ torí pé Ṣẹ̀tánì ò lágbára láti fi ntà bá ti gbogbo ntà bá padì kò lágbára láti fi tó àti ní tá a lè fi dímú ó túmọ̀ sí pé Ṣẹ̀tánì kọ́ ó lè wọnú mu ṣùgbọ́n olóòtú wa gbà dànù àfi kọ́ fa omi símú kọ́ fẹ́ dànù tọba fẹ́ dán wò àwa ti gbà kó dodo lọ́rọ̀ anabi náà sallallahu alaihi wasallam kódà iyèméjì bíi ti wulè ó kéré kọ́ lẹ́ẹ̀ma kò sọ́nà tó lè bá dé nínú ọkàn wa ń parẹ́ nítorí pé olè jólùgbàgbọ́ òdodo tó máa ń ṣe iyèméjì nípa òdodo ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam àmọ́ wọn náà dán wò kó wò wò nígbà tó bá jí láàárọ̀ ọ̀la tó bá sàlù alátọ̀ fọmi símú kó wo bó o lo ti gbádùn ara rẹ sí kó wo bó o lára rẹ ti ṣe rí kó kó o bó lára rẹ ṣe rí lẹ́yìn ìgbà tó fọmi sí múnú àlùwàlá tó fẹ́ jáde wàá rí kó ti fẹ́ àṣetánì dànù gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ kìí jiyàn nípa tó bá wà lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí di ó di ọwọ́ wa o kájẹ́ ni tó ṣe pé yóò máa tẹ̀lé súnà dáadáa ẹ wàá rí fífa omi símú yẹn fífa omi símú yẹn bó ti wá náà dé tèmi anabi sallallahu alaihi wasallam ní tẹ́ ẹ bá ṣe àlùwàlá tẹ́ ẹ bá fa omi sí mu fabalik fil istinshaq fa omi sí mu rẹ̀ dáadáa illa an takuna sa'iman àti tó bá ti kó ń gbà wọ eléyìí túmọ̀ sí pé ẹni tí ò bá gbàwẹ̀ yóò fa omi sí mu dáadáa kì í ṣe irú fífo omi sí mu táwọn mọ̀mọ́ mọ̀mọ́ wa máa ṣe ń gbà mí káwọn mọ̀mọ́ bínú torí àwọn la rí pọ̀jù tí wọ́n ń sàlù àlà gbà táwọn kínkìn mọ̀mọ́ wọ́n fi sọ́mọ ká taarin àti ti fábẹ́lọ ó sì kìbọ̀ mú ó sì yọ. ẹlòmíì ti rọra ọkàn rẹ fi pa òkè mú báyìí fi jẹ̀ náà kò mú o wà báyìí philippine ṣá wà á pin sí àtẹ́lẹwọ́ rẹ àlàáfíà wà á gbé lọ símú rẹ wà á fà á. أكرمكم الله لله الم... أبي لنا المثل الأحسن. أمم يا أبي أنت فاتح yà pé ká fàásà o náà ló ṣe ní mùsùlùmí lọ́la pẹ̀jú ètò ọ̀dà o àwọn eléyìí lọ́mọ táwọn jẹ yóò sẹ́ńfì ń fàfàkù fàpọ́n sórí tójú ọ̀wọ́ àpọ́n àbẹ́rẹ́ nǹkan bẹ̀ tí wọ́n mọ̀ á ṣe tí gbogbo gbogbo ètè gbogbo kí wọ́n mọ̀ á ṣe pọ̀ gbogbo gbogbo tí wọ́n mọ̀ gbọ̀n gbogbo tí wọ́n mọ̀ gbọ̀n kékeré bó láyé náà ti wá le tó bá so eléyìí báyìí wàá fà sí mu tó bá ti fà sí mu wàá fẹ́ jáde bí ìgbà tó ń fọ̀n ṣùgbọ́n ká sọ̀ra o kọ́ bó ṣe pé àgbà rẹ o ká má fà tí ó fi wá lọ wọnú ọpọlọnú agbárí o ká má sira alẹ́ sí o ìsìláàmù pé ká sira alẹ́ sí o so tẹ́ bá ti fa sí máa fẹ́ tẹ́ bá ti fa sí máa fẹ́ tẹ́ bá ti fa sí máa fẹ́ walhamdulillah eléyìí túmọ̀ sí ọlọ́run bá fẹ́ràn àkúpọ̀ nígbà tó ṣe wá mùsùlùmí ọlọ́run bá sì ti sọ rẹ̀ sọ àkúpọ̀ nígbà tó ṣe wá lọ́mọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ dákun táyì bá ti mùsùlùmí bó làbá ti mọ gbogbo eléyìí náà rí bó làbá ti rí gbọ́dọ̀ bá ti mọ̀ wàláhì bá ti mọ̀ tó tí ìbá ti ṣe pa ṣe mùsùlùmí èèyàn lè máa kọjá lọ lóde kó náà gbọ́ rẹ̀ sẹ́wọ̀n pé ẹni tí èsè mùsùlùmí lọ́wọ́ gbọ́dọ̀ kàn kí ni ìmú kí ni àwọn tó yẹ kó ṣètà ni ti yàgbẹ́ mu wọn tẹ́lẹ̀ tó ti tọ́ bẹ́ẹ̀ ó ṣe jànábà bẹ́ẹ̀ ó ṣe háìdù bẹ́ẹ̀ ó ṣe gbogbo ẹ wá sọ̀rọ̀ fífa mi sí mu kò lè yà á lẹ́nu pé yín mu fa nítorí pé òun tẹ́lẹ̀ lẹ́tọ̀ bá dàl kófórí lẹ́m àwọn ńlá tó fi dá mọ́lẹ̀ òun náà ni kèfèrí tó ṣe bí ẹ̀ máa ti jẹ́ kèfèrí tẹ́tẹ̀ kan tó kù mà ó sí àrùn ńlá da mọ́lẹ̀ kéékèèké gorí ẹ̀. ọlọ́run ọba tó ṣe ọ́ mùsùlùmí oríire ni ńlójú kọ́ gbọ́ dáadáa tó ọmọ ń dáadáa torí pé ní tí èsè mùsùlùmí tó bá gbọ́ ọkàn fi ti pàlàbà rẹ̀ ni fa nítorí pé ẹ̀yin náà gan náà ní sìn tẹ́ bá rí kèfèrí fẹ́ sọ fún pé máa fomi mú tó ọba ti ni àbí gba Islam gba ni torí jẹ́lé nípa pé tá a bá sùn ká má jẹ ní tó ṣe pé yóò máa yanu lẹ àdéfì kọ wa bẹ nítorí pé ọ̀nà kan tí máa wà ń sisi téèyàn lè pàdé náà ni mu ó lè sùn lè bá wọ inú èèyàn tó ṣùgbọ́n tó bá ṣe é ṣe fún ọ tó o bá sùn má yanu lẹ torí tó bá jẹ pé nítorí jẹ́ pìlẹ̀ ní pé tí gbogbo èèyàn bá sùn wọn máa yanu lẹ àdéfì ọba sọ wípé kẹ́ẹ̀tún fa omi sí ẹnu yín àmọ́ gbà tó yẹ pé sàlù aláì yọnu náà tẹ́lẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó jẹ́ pé tó bá sùn kò lè má yanu lẹ̀ kọ́ máa try láti control ẹnu rẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ lóòótọ́ tí èèyàn bá ti sùn èèyàn máa ti ń ṣẹlẹ̀ o so ṣùgbọ́n tí wọ́n máa ń sọ fún yẹn kí máa try kí èèyàn máa try kí èèyàn máa try bákan náà nínú àǹfààní tó tún wà nínú àdéhìí yìí òun náà ní wípé tá a bá ti jí tá ìjì ń tọ́ dáa jù ní ká lọ sàlùwàlà torí pé nínú àdéhùn mi anabi sallallahu alayhi wọn a bá sùn àṣetánì máa kàn wá lẹ́ẹ̀kan yọ kàn kálukú yóò ní oorun yìí asùn fanfan tẹ̀ fanimájì akramakumullah ẹ̀yin náà wò ẹ̀mí ló la loro lóru òní ó lè tó ẹ̀ ó a tún máa wá aago pé àánú fa ẹ̀tùn máa ẹ̀tùn máa sùn tó jí ni máa sùn tó. ẹtún di ẹtún máa tó títí tí fi di pé wọ́n pe as-salatu khairum minan nawm ó nínú olè má olè tí ì báyìí ká tó gbọ́ bá tẹ́ ẹtún máa pé tó after five minutes ní ọba di thirty minutes mọ́ lọ wọ́n bá ní asalaamu alaykum wa rahmatulah ah kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ àwọn tó ní irun kí ti lọ kí irun subhanallah torípa ṣetán wọn ò fẹ́ kó sórí ire tẹ́lẹ̀ náà yóò ti kàn láwọn ìkàmálẹ̀ lọ́fà ló fi jẹ́ pé ń bomi gan akramakumullah ẹni tí ń pè rún ó ti dé mẹ́sàlásì lè máàmù gan ní wa wàláhì wọ́n sùn rárá títí pé bàbá lè máàmù sọ́dà bẹ́ẹ̀ bàbá lè máàmù sọ́dà pé bàbá lè máàmù tó ń bọ̀ bá wá ẹ̀rá kò sáà jẹ̀mọ́ ni ọ wà nítorí pé oorun ti gbóná lọ. so náà lànà bisalòlá àti sọlá ni tẹ́ ẹ bá ti jí tẹ́ ẹ bá ṣàdúà nígbà tẹ́ jí yàn ibùsùn yín pé wọn ní kẹ sàdúrà láàárọ̀ ó ti akọlọ mọ́sálásí bọ̀ náà ìkan ṣètánì ń bẹ lára ẹ tó bá ti jí báyìí lórí ibùsùn rẹ tó jókòó sàdúrà rọ tó o bá ti sàdúrà alhamdulilahi alladhi ahyani ba'dama amatani wa ilayhi an-nushur allahumma bika bika asbahtu wa bika amsaytu wa ilayka an-nushur. اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في دنياي وأخراي وفي أهلي ومالي اللهم آمن روعاتي واستر عوراتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي وهاتك آية الكرسي قل هو الله متى قل أعوذ برب الفلق متى قل أعوذ برب الناس متى أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم وأعوذ بكلمات شكينا فوجدت إكاكا كان ẹlẹ́ẹ̀kejì tó bá ti sàlùwàlá ìkàkejì tún bàjẹ́ ẹ̀kẹta tó تو ti كيون kíkọ́dà kó ti rákà méjì èèkàn kẹta bàjẹ́ so wàá wá rí i pé o jí dáadáa wàá rí kọ́rùn rẹ fúyẹ́ àṣetánì ò rí ọ gbèsè yàtọ̀ sí karambani tó kàn lọ sí lago mẹ́sàn-án àwọn yẹn ti kírun látago márùn ààbọ̀ látago mẹ́fà kúkọ́tà látago mẹ́fà wọ́n ti kírun òun ò jí tọ́wájú lago mẹ́sàn-án ó gbórí sẹ́nu ọkàn tó fẹ́ yọnu ńlọbi sẹ́nu ń ti lé kò kírun kò sí kán ọ̀sàdúà áà léètì sẹ́wọ̀n kọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí so tó eléyìí òfin àwa pípé àṣetọ́ọ̀n tẹ́rì yẹn kò fẹ́ wá fòlè o gbogbo ọ̀nà tí ó fún mu ibu ni wa ọlọ́run kọ́ mọ̀ sí wa lẹ́ni tí ó mu kọ́ mọ̀ jù kọ́ jẹ wá léèrè ọjà torí de eléyìí báyìí àṣetọ́ọ̀n yóò sùn nímú èèyàn kò ní fẹ́ kó dìde tó anábìsọ̀ wa bí yàtọ̀ sáwà tó ṣe pé á ṣàlàyé pé kìnnì kan burú fún yẹn àwa ní ṣe àlàyé ọ̀nà tí ó fi bọ́ lọ́wọ́ aburú nǹkan sẹ́nu kúkú má mọ̀ nípa aburú ọ̀sán so àmọ́ Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé fún ọ pé kìnnì kan báyìí burú ọ̀nà bó ló sì fi borí rẹ̀ so bákan náà eléyìí fi hàn wá bó ti ṣe pàtàkì púpọ̀ tó pété ara ti jí kásá lu àlà gẹ́gẹ́ bí súnà mi tó ṣe fi hàn wá bó ti ṣe pàtàkì tó pé kẹ́ẹ̀ tó sùn jojúmọ́ kẹ́ẹ̀ sálù àlà kẹ́ ẹ tó sùn jojúmọ́ kẹ́ ẹ sàlùwàlá ọ̀pọ̀lọpọ̀ nù mùsùlùmí yóò nígbà tó ń sùn lóru òun lálàkàlà ẹnìkan nù níyàn ẹnìkan nù lọ́kà ọbẹ̀ ẹ̀fọ́ wọn fò ń jẹ ewé dúkà ló ń jẹ tẹ́ bá fi léèrè ẹ̀rí kò ń kí n sin lọ kì í sin lọ rárá kì í kírun nígbà tó bá fẹ́ sùn ẹlòmíì gbẹ́ ló gbé síbi gan tó fi sùn kọ̀ táàbà dípò pé ó sàlùwàlá àdúrà òun làná bí ní ká máa ṣe ká tó sùn kọ̀ mọ́ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so yọ wa mọ̀ pé wọ́n fún un lọ́kàdé wọ́n ṣe kínní kan subhanallah ó túmọ̀ sí pé wọ́n gan fúnra ara rẹ̀ ń kọ́ báwo ló ṣe mójútó ra rẹ̀ sí báwo ló ṣe mójútó ra rẹ̀ sí nítorí pé ṣètánì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n lágbára lórí gbogbo ẹni tó bá dúró tọ́ lọ́wọ́ ìwọ ló ta rẹ̀ sí ọlọ́run bọ́ wàá fi sọ̀rẹ̀ sọ ọlọ́run kò fi sọ̀rẹ̀ sọ wa ó ti wá lọ́kàn ẹni tí ìmọ̀nà sallallahu alayhi wa alihi wa sallam àti al-Qur'an tí ó sì wá láǹfààní láyé ń bí tí ó sì wá lọ́kàn mẹ́rin tí ó rí àlùjánnà wọ̀ lọ́la al-qiyam ọlọ́run akóso gbóntà ń gbọ́ ní àwíjàre fún ẹni tó wí àtẹni tó gbọ́ ọlọ́run kọ́ máa ṣe ní ìbàlẹ́jọ́ fẹ́nìkan nínú wa ọlọ́run kọ́ ràn wá lọ lórí ara wa kọ́ ràn wá lọ lórí àti tiẹ̀ kọ́ ràn lọ lórí àti tiẹ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam subhanaka allahumma an la ilaha illa ant astaghfiruka wọ́n béèrè pé wọ́n ní pé ṣé ṣe sí kí àwọn èèyàn kúkú tó máa ń ṣe pé tó máa ń dé ìdára wọn wọ́n ní pé ṣé àwọn àwọn tó bá ṣe wọ́n kọ báyìí ṣé kí wọ́n ṣe wùsùn lẹ́bẹ̀ tó wá tọwọ́ tó wá túbá pé wọ́n máa ń ṣe kí wọ́n tó máa ń dé ìdára wọn tó máa ń kọ́ tó máa ń ṣe bí dé tí tó máa ń fẹ́ àwọn àwọn bíi bọ́ọ̀lù àti bíkọ́tì wọ́n ní pé tí wọ́n bá tún bá tàrà kí ni òun tún wọ́n ṣe mọ́ àbámọ́ ti látara kí ni ìyẹn ti ṣe bọ́dé bá wọn ṣe látara látara kí ló ṣe wọ́n ní pé ṣé wọ́n ní bẹ́ẹ̀ tí wọ́n tó bá tún bá ṣé lè kọ́ lè fẹ́ra wọn. alhamdulilah ṣé ìbéèrè yẹn pa àwọn òyìnbó ni àbí ń pe àdúdú kò ní di àwọn òyìnbó ẹ sọ pé téèyàn kan ọkùnrin kan àti obìnrin kan tí wọ́n bá ti ń bára wọn ká ọ̀rẹ́ làǹjọ́ ń ṣe ọ̀rẹ́ kò sí gáàpù kò sí ní tí ó lè ṣẹlẹ̀ gbogbo nǹkan wá ṣẹlẹ̀ wọ́n bára wọn ti ránù tí wọ́n tún lè padà fẹ́ra wọn àǹbẹ̀lọ̀ nǹkan mọ̀ burú àǹbẹ̀lọ̀ nǹkan mọ̀ burú lábẹ́ òfin tí wọ́n bá fẹ́ra wọn kò sí ní tí mẹ́mẹ́ sòṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé èyí tó wọ́pọ̀ jù wọn náà ní kó àwọn tó máa ti ń ṣe náà wọn ìfẹ́ fẹ́ra wọn. wọn máa ń síra wọn torí pé àwọn tó ń ṣe zina yóò ipò wọn ò tí fẹ́ fọ́ọ̀mù fámìlì obìnrin tiẹ̀ àwọn wọn máa rí wọn mú àwọn ni wọn rí mú jù òun ọmọ rò pé ọ̀padà fẹ́ òun tí òun bá sì gbà pé àwọn máa táwọn ń ṣe òun ó ọkọ èrò ni pé ẹni tó òun kọ́ lòun ọ̀fẹ́ o tó wọn ò tí ì ṣetán láti fọ́ọ̀mù fámìlì báyìí òun kàn fẹ́ léyìí gbọ́ bùkátà òun tó bá wá dijọ́ tó fẹ́ fẹ́yàwó kódà tẹ́nìkan bá bá a dá márùn-ún tí wọ́n jọ ń gunra wọn sì ranù yóò fẹ́ gbà létí pété wọ́n lè fẹ́rù ẹ̀ ha wọ́n lè fẹ́rù ẹ̀ lọ́n sì ń bá a sì ranù eléyìí túmọ̀ sí kóbìnrin yẹ kó gbọ́n gan-an obìnrin yẹ kó gbọ́n púpọ̀ nítorí pé ọ̀rọ̀ bá gbọ́n. àwọn tí ń bọ́ sí ìranù gan ni wọ́n padà pọ̀ jù àwọn ẹ̀yà wájú ẹni tí ọba mọ̀ torí di eléyìí báyìí tọ́ba wa lò wọ́n fẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó padà fẹ́ra wọn kìí ṣe kó finú fẹ́dọ̀ fẹ́ tọ́ba sì fẹ́ bọ́pẹ́ bọ́yá tẹ́lẹ̀ náà a ah, dákun tíyàwó rẹ bá dùn rànù òun kọ́ rè gbé nítorí n pàdé tẹ́lẹ̀ tẹ̀bí di ìranù náà ti pàdé tó máa fi mọ́ṣíkìlà oníranù náà làwọn méjèèjì ṣùgbọ́n yìí fún òun ló ranù obìnrin náà ni wọ́n mọ̀ pé ló ranù kò wá síjọ́ kan wà láàrin àtìyàwó mà tó jáde tó bá tó bá bọ́dọ̀ dání bọ́dọ̀ bọ́dọ̀ fowó bọ́dọ̀ òní yọ máa wò pé bó ti ṣe gbà fóun táwọn ń ṣèrà nù tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà nìyà ìgbà tó gbà fún ọjọ́ ìjọ ṣèrà wọn dàtú pẹ́ lómi a sùn gbà nítorí nígbà tó ti jẹ́ pé lólúwa ló kọ rẹ̀ public use ló sì wà fún sòsẹ́wọ̀n pé bó ti gbà fún wọ yóò gbà fẹ́ lómi nà àbí bẹ́ẹ̀ kọ́ ni ó túmọ̀ sí pé kì í sì tán nínú gbóòsùn kọ́mọ́ bàtọ́ àlánú jẹ́ èyí tó ti sẹ́kù nínú àsẹ́kùbọ̀ wá rẹ̀ ó ti sẹ́kù lẹ́yìn tó wọlé ọkọ náà torí ẹ̀ ní ó ti máa dáwọ́ tiẹ̀ ń gbogbo gbà ó lè máa wo àwọn ọmọ tó bá bí máa fọkọ́ máa wò wọ́n pé ṣé tìrẹ ju etí òun ó ju eléyìí ju ojú òun ṣé òun ló bí ìfọ́ àbẹ́sùn subhanallah nítorí pé ìtìrì ni ọmọ wò mọ́lá ìyàwó ọmọ kò wà náà yìí náà ẹ dá torí de lè sábà fẹ́ra wọn. àwọn wọn mọ̀ ọ́ dáa máa tó takò ó èyí tọ́lọ̀ ń sọ pé àzániyẹ̀tù àzání láyé ń ń ha ìlà zání àwọn mushrik àyà ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ ìsèké tuma rẹ̀ ni pé onízìnnà lọ́kùnrin ìyàwó tí wọ́n fẹ́ gbọ́dọ̀ jọ lóbìnrin àbí àbọ̀tẹ̀bọ tó àlàyé pọ̀ lórí rẹ̀ eléyìí àbádé àlàyé yẹn náà yìí lọ sí di pé tó ń zìnà bá kó ń zìnà ẹgbẹ́ rẹ̀ abẹ́lọ́ àbí òye yìí wọ́n ní ìtítọ́ máa fi wọlé rè nígbà wọ́n fẹ́ tó ọmọbìnrin yìí ìwọ yìí ti so ń zìnà wọ́n sì wá wádìí pé ọ̀fẹ́ fẹ́ ọmọbìnrin torí pé àdúgbò tí wàá ní gbé wọ ọ̀ma mọ́ á ní á ah, má fẹ́ o kí ló dé á ah, kì í ṣẹni tọkàn lè balẹ̀ sí o ó ti tó ọ̀gbọ́dọ̀ pé kí ló fà tọkàn lè balẹ̀ sí irú kí gbàdá ti ṣe ìjùmọ̀ ló fún ọ ti tó tó bá rọ́ọ̀lù wọ ló kúrò forí kò torí pé tó má ti ràn rí pé gbogbo ọkùnrin ní máa tẹ̀lé ó ń ranù ní ó ń zì náà ni sẹ́wọ̀n pé tó má ti sọ bẹ́ẹ̀ fún ọ ti tó so nítorí ìdí eléyìí báyìí ìjẹ́bù sí jẹ́mi àmọ́ tó bá ti fẹ́ tẹ́nìkan bá ti fẹ́ ó ń zì ni wọ́n ti fẹ́ dúró àti yín ni pé ah, ọlọ́mọdé padà sí di mọ́ ọlọ́run jẹ́ kí ohun àtọ́kọ yìí wọ́n gbádùn ara wọn kọ́lọ́mọ́ ti tó àṣírí rẹ̀ bó ṣe kí mùsùlùmí máa ṣe nù kí wọ́n ti kó ti wọlé ọkọ lọ́wọ́ kí àròkọ orí àwọn fẹ́ ni má bà tiẹ̀ jẹ́ tó bá ti rọ́kọ àdúrà ní kẹ́ ẹ ṣe fún náà. ẹlẹ́kẹ̀jì wọ́n béèrè pé kí ni ìsìlámù kọ sí ìyọ ìsìlámù kọ sí bí àti àwọn kan fẹ́ fún àwọn oníṣẹ́ wọn lọ wo wọn lọ wo jẹ́rọ́tàfì wọn bàtà wọn lọ wo tán wọn wá padà tó padà bá wọn mu wọn wá tàbí wọn akọ wọn àfẹ wọn mọ. ntọ́ da ni wọ́n ṣe ntọ́ da ni wọ́n ṣe tẹ́lẹ̀ náà nìkan ọ̀bẹ wọn kún ọ lọ wo genotype kan àmọ́ tẹ́ bá ti lọ wo ìbí àdé consequences àtẹ́ tí rí pé kò lè bára wọn mú níbi nọ́mbà yẹn ti jọ jáde sí wáyà wòtẹ́ lọ síwájú kọ́wọ́kọ́ lẹ̀ lọ síwájú so eléyìí ni àkìlẹ̀ ha wọ́tẹ̀wọ́tẹ̀ nígbà tó yẹ kẹ́ ti lọ wádìí tí wọ́n sì ti rí pé nọ́mbà títí ẹ̀ mú jáde kọ̀ bá máàkì títí mú jáde kí kálukọ́ wọ́n náà tiẹ̀. So ọlọ́run ṣe ẹlòmíì fún wa tó ṣe ẹlòmíì fún ọ̀nà àmọ́ ẹtù wa mọ̀ pé ẹ̀lìbára ẹ̀ máa ti kẹ́ ẹ ẹ ẹ rìsíkì rẹ̀ àwọ̀ ìtayé náà. ayé kọsán náà. àlàyé lórí ọ̀rọ̀ bí eléyìí ò lè ro tàbẹ́ kó lè ro ya kó lè àmúrẹ́ ya. nígbà tó sín sínsìn yẹn ìkun lọ jáde kìí sì sùn lọ fakun sí mu tọ́padà wá fẹ́ jáde kò sí ní tó lè mú àṣetánì jáde kúrò nímú rẹ̀ àfọwọ́mi sínsìn yẹn ò lè pé kọ́ jáde torí tó bá ké sínsìn máa mú jáde ni. لا يؤخر النبي صلى الله عليه وسلم البيان عن وقت الحاجة النبي صلى الله عليه وسلم kì í lọ àlàyé lára jìnnà síbi tá a ti nídìí ẹ̀ àmọ́ kó a nídìí ẹ̀ ọ̀nà our daily need so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì ọ̀sọ́ yìí pé àyàfi tó ọba sí àfi tó ọba kan fún wọn ní kò fa omi sí mu ẹ̀yìn náà sì mà wípé gbogbo tó bá jẹ́ àrùn. oògùn tó bá tọ́ sí la fi wò nísìnyí náà le máa rùn yẹn kí àwọn lọ lu paracetamol nke torí máa sóògùn orí fọ ọ yẹ kó ṣe ti inú ọrùn náà kálá inú ọrùn àwọn máa lọ tiẹ kó sì tún lè dórí ètò òlò nítorí délé ìtàlù mímú ni sọ náà. wa pé ní àsìkò báyìí olùkọ́ máa rọ̀ tó ń pè ní àsìkò pé ìyẹn gbọ́dọ̀ jáde láti pè pé bóyá pé ẹ máa lò ní. alhamdulilayi wọn ní ìhàwó náà kí mùsùlùmí ọkọ sí ọ̀rọ̀ tí ń lọ nípa kójú kan rọ̀ òjò àtìdì ni tí àtìdì bá ti rọ̀ ẹ bá kàn yàn ó lè fa skin cancer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alákùnrin àhán eléyìí jẹ́ apá kan. nínú àwọn nǹkan tẹ̀ ti torí rẹ̀ wá ní eh, University of Technology nípa pé ẹ̀yin lẹ́wọ̀ laboratory yín lẹ́wọ̀ á mú apá kan nínú acid rain tẹ́ bá ní ẹ̀wọ̀ á yẹ̀ wò nínú laboratory yín láti wo irú bá defect wo ló lè ní lórí ara torí ni ní fẹ́ sọ́dọ̀ ahlẹ̀ dhikri in kuntum la ta'lamun. àti dá ìrè padà sọ́dọ̀ sí yín nù biochemistry kìíní kàtẹ́ nǹkan sẹ̀yìn wà lọ́ba àwò wa èyàn àgbẹ̀ á lóòótọ́ ó bá kàyàn lá o ó lè bí nǹkan báyìí báyìí báyìí báyìí àwọn àti based on your experiment ìdájọ́ ọlọ́ọ̀ni pé kéèyàn sọ̀ra bí ròjò bẹ́ẹ̀ máa ń rọ̀ náà lọ gbẹ̀kẹ́ sí i nítorí pọ́nà ọba sọ pé wàlá takotolo àǹfóso ẹ má para yín para yín inna Allaha kana bikum rahima torí pé ọlọ́run ọba aláàánú ló jẹ́ lórí yín so before experiment a lè sọ ẹ̀yin náà wàá bá wa wádìí báwọn kan ti ṣe rí àbí òye báwọn kan ti wádìí bẹ́ẹ̀ rí tẹ́ wàá wá rìsọ́ọ̀tù ń wá rìsọ́ọ̀tù làwọn wàá bèèdì ọ̀rọ̀ wa lé lórí àmọ́ ní ìsìnkẹ́ tó ṣe wáyé lásìkò tó bá dájú wípé acid rain kan wá ó sì máa ń ṣe bẹ́ẹ̀ àjẹpẹ́ tí ọba rọ̀ ẹ wàá fi dáa lójú pé tí ń rọ̀ yìí o acid rain náà nítorí délé ẹ mẹ́jọ kàn yín la so kìí ṣe acid rain kò burúkọ kàn yín la so iṣẹ́ tún pọ̀ lábẹ́rẹ́ so eléyìí tó túmọ̀ sí pé text message text message ten send igi ẹ sọ́ra from twenty to twenty eight kìíní kan àti nìkan rọ nìkan ẹnìkan ó tún ní ah, àwọn tó wò kó tún wà confam wípé ó máa ń dá skin cancer lẹ kẹrànfọ́bì kó o tó pass information wà á ti wádìí má dá wàhálà lẹ fáwọn èèyàn nù gbèsè ayé àbí òye wa gbogbo tó bá pass information fẹ́ sọ́ra ìwọ ti wádìí dáadáa náà torí pé owó rẹ náà ló tún fi ń sẹ́ndì nǹkan yìí wọ́n fẹ́ kọ́ lọ́n san lẹ́sàn àbí bẹ́ẹ̀ kọ́ ni wádìí dáadáa mọ́ kó wàhálà báwọn èèyàn nù gbèsè ayé wọn sábà ní bẹ́ẹ̀ ni send the message tẹ́lẹ̀ ní kò tún rí bẹ́ẹ̀ mọ́ ọ sọmọ pé ìgbà tó bá ti wádìí tí ò rí bẹ́ẹ̀ òkú ní dẹnìkan láàmú tẹ́lẹ̀ náà tó a jẹ́ bó ṣe jẹ́. a ti sàlàyé lẹ́yìn inú àlọ́ aláti wá. parí kò sàn. kí ni nǹkan bí wàá lè máa ǹjẹ́ yẹn lè ṣe tí èèyàn fi máa dín lóru gẹ́gẹ́ bí àtẹ̀rẹ́ nù gbèsè ayé wa òun náà ní pé kéèyàn tó sùn kéèyàn tó sùn kéèyàn sagbára láti rí i pé èèyàn ń kí wétìrì ẹ kí wétìrì kẹ́ tó sùn tẹ́ bá ti wọlé kẹ́sì sàlù àlá kẹ́rì bá lù àlá yìnyín lẹ́ fi sùn kẹ́sì sàdúrà kẹ́ tó sùn tẹ́rà ṣètánì tẹ́rì yẹn tí ẹ bá kí wétìrì tó sùn sẹ́yìn wò pé tó lọ́lá jù lẹ́fẹ̀ẹ́ sí i ṣetán làánà ọlọ ẹ lè jíròrò lẹ wá tí ò ní jẹ ká lè dìde ẹ fẹ́ dìde pé àkínní ah, tírì ni tírì tààtì máa ní wàláhì tí ó fi di ikú àtọ́lá tó káyọ̀ mìíràn náà ń bọ̀ òkú wítìrì ṣùgbọ́n ìgbésí ayé àti rírì rẹ tún fi hàn wá pé àárín ìgbà tẹ́ bọ́ wá yarí máa lọ tẹ́lẹ̀ máa kí wítìrì kẹ́ tó sùn ni bọ́ọ̀lù lọ́ọ̀fẹ́ jìlá ago méjì ẹ̀ tuntun ti di ẹ lọ sàlọ́ àlá sẹ́wọ̀n kí láwùjọ rà níbi lẹ́yìnlá ànábì lẹ́gbẹ́ ọ̀rọ̀ kí wítìrì méjì lóru kan àbí bẹ́ẹ̀ kọ́ ni so wọ́n máa yànnà fìlà mi máa yànnà fìlà mi títí tó fi wá lè borí èsù débi wípé tó ọba tiẹ̀ kí wítìrì kò tó sùn two yẹn náà ni two three yẹn náà ni three three thirty yẹn náà ni three thirty four yẹn ni four àbí òye wa ó ní ìdí kéèyàn ó train ara torí pé ẹni tá à ń bá ẹni tí ń bá wa ṣe fanfa ọ̀tá gidi ni ó sì ti lérí wájú ọlọ́run kóun ó jẹ́ àsorí ibú náà sòsẹ́ mọ̀ pé téèyàn bá sì dúró déédéé ọ̀tọ́ gbìyàn sí àṣetọ́ni sì la pè ọ̀fẹ́ ká péré wà láàyè torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá jẹ́rú ọlọ́run tó tọ́ òun náà try láti program ara rẹ̀ ẹ ní alarm alarm tó ṣe pé tọ́ ọ̀ bá dìde òun náà níjọ gbádùn ṣẹ́kí lẹ́yìn ten minutes yóò tún dún tọ́ ọ̀ bá tún dìde ten minutes yóò tún dún tọ́ ọ bá pa yóò tún dún oríṣiríṣi alam lọ wà pé pé o ò ní gbà o náà ò ní gbọ́ náà. wọ́n láwọn àlùjọ́nù máa ń wà láyé kan. èèyàn wá sọ pé ìgbà tó ní àwọn àtàr kan lọ́wọ́ wọn máa gbà bẹ̀ àkọ́kọ́ ẹni tó sọ pé wà ń bẹ̀ ń ṣe rí wọn. ẹ lè sọ pé ibìkan pàtó lè àlùjánu wà kò sí ibìkan bá a ti jókòó yìí lè wà táwọn náà jókòó tó ń gbọ́rọ̀ lọ sẹ́yìn ní rí wọn. ẹ sì mọ̀ pé mùsùlùmí náà ń bẹnu tiwọn náà kẹ́ bá kèfèrí ṣe ń bẹnu wọn so specify pé àyè kan pàtó nìkan làlùjánu àkóso kan ń bùkátà ẹ̀ bó tilẹ̀ jẹ́ kó wá nínú àwọn ẹ̀rí tó fi hàn wá fáwọn àyè tán máa ń lò sí jù bí inú kànga bí ilé tó ti dá horo bí ọ̀nà kan tó ṣe pé bóyá àwọn èèyàn gbà so àbáyé tó dọ̀tí ìyẹn fáwọn kèfèrí wọn kankan so but. wọ́n sọ fún ọ pé àwọn àjànú bẹ́ẹ̀nbì kan generally tí wọ́n sọ pé àwọn àjànú bẹ́ẹ̀nbì kan ó lè jẹ́ pé àwọn aṣọ́rọ̀ àwọn àná àwọn ètò burú jù nù wọn tí èsè mùsùlùmí ni. gbogbo wa ti wá láàdìkàr tó ṣé ìwọ fẹ́ dán àdìkàr ni. lè wà kan kéèyàn lọ dán o àbí òye wa ẹ mọ tó wà nù súnà ni nínú tó súnà torí bá tẹ̀tẹ̀ pẹ̀lú tọ̀rẹ́ ó lè jẹ́ lé àlùjánu ó sì lè jẹ́ àyè tẹ́jú owó àbá kéke sọ̀rọ̀ pé mo lágbára jẹ́ ń dágbára o ìyẹn máa lágbára níní pé tí aburú bá dé inṣàlá mo ní tí mo fi lè sọ̀rọ̀ àmì àbí òye ìyẹn tọ́jà nítorí tó bá lò lè mú ebe ó rí zikiri náà ṣe ló fi borí wọn táhàn bá wúwo ńkọ́ mo rò bóyá tó ń islam kọ́ wa pé sùn bẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ sì ń bẹ̀ àmọ́ kọ̀ kọ́ wa ká tọ́jà àmọ́ kọ́ ni tá a fi lè borí wọn tí wọ́n bá tọ̀ wá náà maaleykum ọ̀dà kéèyàn máa burú àmọ́ kò dàbí pé bí kéèyàn lọ kọ́fà kìí ṣe gbogbo ìgbà lọ́dà kéèyàn máa burú irú àbúrò Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu sahibu sirri nabi sallallahu alayhi wa sallam ó ní àwọn yẹn máa ń bí ànábì nípa dáadáa ṣùgbọ́n máa ń bi léèrè nípa àbúrò kóun lè bá a sọ̀rọ̀ àbúrò but general principle kíkẹ́ kí gbogbo káwọn kọ́ nípa burú torí ká má bàa ṣe àmọ́ ká mọ̀ nítorí pété bá máa burú kìí ṣe gbogbo ìgbà lẹ́yìn òní ṣe ẹ̀hìn tó káyé tá a wà yóò kún fún tó lè mú pọ́njú báyìí ìpọ́njú ò tí ì dé gan lè fẹ́ dín agbára wò tò à ń bọ̀sibọ̀si pé tí pọ́njú bá dé torí délé má kọ́ nípa aburú torí làwọn olùmọ̀ á ti sọ yìí pé ǹjọ́ wa dáa bí ká kọ́ nípa àmọ́ adán ìmọ̀ àtàtì àbí bí ifá àbí bí ọ̀pẹ̀lẹ̀ àbí nyarin títẹ̀ àbí bí wọn ni wọn ṣe ń lo tẹ̀sùbà àbí bí wọn ń lo àtẹ́lẹwọ́ àbí bí wọn ń lo omi àbí wọn lo ràwọ̀ kọ̀tọ́ kakọ̀ nítorí pé tọ́wọ́ bá kọ́ ń pa rẹ̀ ó di kèfèrí. ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمان يعلمون الناس السحر túmọ̀ sí kẹ́ńtì wá kọ́ nípa àmọ́ adán ó di kèfèrí o ẹni tó kọ́yàn ó di kèfèrí ẹni tó kọ́ náà ó náà di kèfèrí tẹ̀lé tó bá ní ọ̀dà kọ́ máa burú àmọ́ kọ̀dà kó o sí aburú tó ga náà lélẹ́yìí. torí de lè yàn gbọ́dọ̀ kọ́ nípa rẹ̀ rárá torí ẹ̀ ẹnìkan kó àfa lo ẹ nínú kí yàn ṣọ́ra kí yàn má burú nǹkan pa apá gan nǹkan dìndìnrìn dìndìnrìn aláìmẹsì kà ẹ wá ló nǹkan pa apá ẹ dákun ẹ gbọ́rú ọ̀rọ̀ nígbà tó ti fáwọn èèyàn náà gbẹ́sìn yìí bó ti sọ yẹn kó gbalẹ̀ nù pété mùsùlùmí nìwọ ẹ tú ní lórí ẹ torí pé ìfẹsẹ̀ islam ṣe yẹ̀yẹ́ ni wàláhì kéèyàn sọ pé lè má mú lo babaláwo sì tún lò abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ subhanallah ó tún wá ní ipá gan kíun subhanallah ah ọlọ́mọdé ọpọlọ ó dorí kodò irun wọn náà sì máa pè é lè má mú lómi ẹ mọ̀ pé àgbòsímọ̀ ìlú dàrú nù tán náà ẹ má kọ aburú o tó yé aleykum salaam. kéèyàn máa ṣàdúà náà yẹ kí ló ṣe yín tẹ̀sí fẹ́ ṣàdúà congregation kí lẹ̀ wá ẹ̀mí náà ń béèrè ẹ fẹ́ ṣèdánwò. ṣe ẹtù ẹjọ ṣe ẹjọ ṣèdánwò ní níjọ tẹ bá fẹ́ ṣèdánwò gbogbo yín ọjọ kọ tiẹ̀ nìkan ni àbí kálukú ọkọ tiẹ̀ nàám ẹ dáhùn àbádọ àmọká àdó owó gbogbo ẹbí dà ní kẹjọ péjọ pé ń ṣàdó àwọn àdáda lẹ ṣùgbọ́n kò burú ní òfin Ọlọ́run kéèyàn sọ fọmọ ẹ̀yà rẹ̀ tẹ̀rí pẹ́ ní Ọlọ́run. ẹ dákun ẹ má gbàgbé mi nínú àdúrà yín o mo ní bùkátà kan wájú ọlọ́run ẹ dákun má gbàgbé mi o wọn náà sì máa ṣàdúrà nítorí pé náà òfin ṣẹ̀ríà sẹ̀rẹ̀ tí nǹkan ṣe ti ń bẹ lọ àdúrà rẹ máa ti ti gbàjọ ẹ̀ńtọ́ ní bá ń bẹ lọ lọ mo rò pé yé so recent town land ti ń ju ọ̀hún tí wọ́n bá bẹ lọ ó súnmọ́ kádùá rẹ ó tètè gbà ju ẹni tó gbówó fún pé bá bẹ lọ lọ so òfin ti sọ pé lẹ́yìn tẹ́tí na ẹ̀hàtò kẹtọ́kùlà ẹni tá a fún lówó bá mi sunkún pọ́ mọ́ kú kódà bí ẹni tí ń sunkún pọ́ mọ́ ń kú àbí wọ́n jọra wọ́n jọra tó tẹ́wọ́ tẹ́ san bá ti jó tán yóò dákẹ́ fún yọmọ rẹ̀ nù àmọ́ wọ́n ti nǹkan ṣe ẹ̀ríkì lẹ́yìn jọ kẹta tó bá tún sọ̀rọ̀ ló tún kú sẹ́kún bá so bẹ́ẹ̀ náà làdúà ẹni tí nǹkan ṣe ti ń bẹ lọ ó súnmọ́ ká do àròjù lọ tó kó wọ́ lọ níta àmàlù igi tó ń bá ń bẹ̀ kọ̀ tẹnumọ́ ọlọ́ọ̀ ọlọ́ọ̀ jẹ́ kí n pàṣẹ náà wẹ̀ ọlọ́ọ̀ jẹ́ kí n pàṣẹ náà wẹ̀ ọlọ́ọ̀ jẹ́ kí n pàṣẹ náà wẹ̀ kí wá sí kí pàṣẹ lásán kí n pàṣẹ kí n gbégbó orókè kí n pàṣẹ kí n ó wu ọlọ́ọ̀ kọ́ ọmọ tẹnumọ́ sẹ́wọ̀n káwọn á ní kí ẹ dákun owó fún mi o ẹ dákun owó fún mi o à wò sọ̀rọ̀ àwọ̀ mọ jẹ́ ara lé yín lówó ni sẹ́wọ̀n kọ́ mi èèyàn dá òwò wì ní ṣùgbọ́n wu ọlọ́ọ̀ kí tó ń bá ń tọrọ nǹkan máa tẹnumọ́ máa tẹnumọ́ máa tẹnumọ́ àti kì í sọ ọlọ́ọ̀ gbọ́ ọlọ́run bó ṣe ṣe fún ọ. ṣùṣe wá rí kápéjọ kábàtì àlélábí àbí kápẹ́ alukurani fúnra wa èzù méjì méjì méjì yàtọ̀ sípà dáadáa lẹ̀ ẹ̀tàn jẹ ni yàtọ̀ sípà dáadáa lẹ̀ ẹ̀tàn jẹ ni sẹ́wọ́n tó máa ń ṣẹlẹ̀ màtí bá pín alukurani èzù méjì méjì fáwọn èèyàn àbí ẹ̀kọ́ ni àkọ́kọ́ tó bá jẹ́ pé ẹ̀yin tí ẹ fẹ́ jọ ṣàdúà nǹkan jọ ṣe ní oríkì kan àtẹ̀yìn tẹ́ ẹ fẹ́ jọ sàdúà nǹkan kùn sẹ́nìkan ti yín ẹnìkan ló gbé kọ́ńtráàtì fún yín sẹ́wọ̀n kórì sí mi nù tó bá yẹ kí nǹkan jọ ṣe yín ó dájú pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ gba alukurani sọ́wọ́ yín kọ́ máa ké bẹ́ẹ̀ ni àwẹ̀ fún sọ ẹ̀rí kọ́kọ́lọ́kọ́ tó bá gbà yọ kan so yọ sá máa yọ ọmọkùnrin bí oyin so àwọn kan wà bá so lè má rí péjì kankan o inú péjì márùn tẹ fún o títí tí ó fi pé time off fa so àwọn míì eléyìí ẹ dákun sáàlùkùrá nínú ara àti kéwù ẹ wà máa pé ọlọ́run orí bá a ṣe rí o orí bá a ṣe mọ orí bá a máa ké o láti gbàdúrà wa o àwọn tí wọ́n wá pè wọ́n wá pé ẹ wá bá wa ṣàdúrà nǹkan kan sẹ́yìn o owó lẹ wá wà o ẹnjọ ẹlòmíràn kan gba àlùkùrá nìyẹn lọ́wọ́ àgbà ní àmọ́ wò ó. tó tó bá wò ó tún sí mi tó bá wò ó tún sí mi ọmọ kéékèèké tẹ wá wọ àmì ẹ̀sọ́ pé àà ẹ̀yin mọ alukóra ni pé nu gan ẹ máa wọ pé ntí bàbá yìí ka mẹ́rin kọ̀ọ̀kan kankan nígbà ẹ̀ka àwọn mi dájú wọn tún sọ fún àwọn dájú pé wọn ká kankan sọmásì béèrè pé nàmẹsẹ bílù ta lọ́kà yóò gbé kalẹ̀ yóò gbowó ẹ̀ ẹ́ so ẹ fẹ̀yẹ̀ kúlù sùfà áwù yóò kọ kalẹ̀ yóò gbowó ẹ̀ wọ́n ní kílódé wọ́n sèbá sọ pé kúlù àlùkùránì àwọn kúlù ló ń kà fún dùgbà tó gbogbo àlùkùránì ló ń kà tó ń torí de lé ẹ̀ẹ́rì tó wá náà dé anabi sallallahu alaihi wasallam wọn ni inna rabbakum hayyun karim wa innahu la yastahyi an yarfa'a ilayhi abduhu yadayhi thumma yarudduhuma sifra olúwa ẹlẹ́dàá yín ọ̀bọ ọlọ́rẹ onítìjú ni ojú a máa ti ọlọ́ọ̀ pé kẹ́nìkan tẹ́wọ́ báyìí kó tọrọ kankan lọ́dọ̀ rẹ̀ kó sì dá padà lófo ó túmọ̀ sí pé àwa là ń ṣe ra wa tí ọba tẹ́wọ́ sókè tó ọbẹ̀ náà ò ní dá padà lófo kò sẹ́ni ìgbà tó bá ti wákàtí mẹ́ẹ̀ẹ́dógún lórí awọ tó bá fẹ́ tọrọ nǹkan sàfọ̀mọ́ fọlọ̀ tọrọ àforíjì kọ̀pọ̀ subhanallah alhamdulilayi wàlá ilaha illallah allahu akbar sí kọ̀pọ̀ sàtàlátù fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́kẹta tọrọ ntọ́nfẹ́ ẹlẹ́kẹrin parí rẹ̀ pẹ̀lú àtàlátù fún anabi sallallahu alayhi wa sallam àdúrà rẹ̀ ó gbà náà tí tó máa ń ṣe báyìí ó ní wàhálà má jẹ́ wọ́n tàn jẹ wọn náà má tẹ́ nìkan kan jẹ ọlọ́run kò fẹ́mi pẹ̀lú ìmánà kò sọ alẹ́ ro rẹ̀ tó tọ́ subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الله أكبر الله أكبر